كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت على أزواج وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afọpẹ́ fún ọba adẹ́dà tó tún kọ àkójọpọ̀ wa à ń bẹ ọba náà tó fi ìyọ́nú rẹ̀ kó kó wá gba lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àláyà kó jẹ́ abá níbi tó lérè. àfáà bá wa sọ̀rọ̀ lọ gbólóhùn tí wọ́n sọ gbẹ̀yìn ó ní ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ yìí pé àlà ẹ tẹ́tí sí kẹ́ ẹ gbọ́ o àwọn wo ni ọba adẹ́dà ń bá sọ̀rọ̀ gbogbo ọmọ èdè ènìyàn inna awliya allah dájúdájú àwọn àyànfẹ́ wọn ọba adẹ́dà la khawfu alayhim wala hum yahzanun kò ní sí ìpayà fún wọn nígbèsí wọn láyé ń bí kò ní sí ìpadà ìpayà fún wọn ní transition wọn transition inú sàárè ni transition torí sàárè ni awwalul manazil al-akhirah ibùsọ̀ àkọ́kọ́ nínú rìn àjò ọ̀run sàárè ló fi jẹ́ wípé Usman bin Affan radiyallahu anhu tọ́ba ti débi sàárè tí wọ́n fẹ́ sìn í máa sunkún ni í máa bara jẹ wípé á ibi tí máa tí máa fi bí n ti ń bẹ ń wájú ó ṣe rí ibi tí máa fi hàn ní tọ́jú àkọ́kọ́ yìí tí dẹ́kun bá wà ń bẹ̀ wájú ó tí ọjọ́ àkọ́kọ́ nu sàárè bá lè le èyí tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó le jù bẹ́ẹ̀ lọ kọ́ba adẹ́dàá mọ̀jẹ̀ ó lé mọ́ wa. àwọn àyànfẹ́ ọba adẹ́dàá wọ́n máa ń ṣọ́ ìgbẹ̀yìn lẹ́yìnlẹ́ àkìlá máa ń yẹtẹ̀dẹ́ bọ̀rọ̀ lẹ́ àkìlá ẹni tó ní rẹ̀ pé òní tí máa ń wo ìgbẹ̀yìn ọ̀rọ̀. nítorí hmm? òun fẹ́ ṣe yìí kí ni ó bì nígbẹ̀yìn nítorí fẹ́ sọ yìí kí ni ó bì nígbẹ̀yìn nítorí òun yìí kí ni ó bì nígbẹ̀yìn kí ni ó dà gbogbo ìgbà téèyàn bá ti ń jẹ́ kí èèyàn ó múmú láyé èèyàn kò ní sì sọ kò ní sì rò kò dẹ̀ ní sì kò sí bá a ṣe ṣe láyé kò sí bá a ṣe rò ó kò sí bá a ṣe sọ tí kò ní ní repercussion láti jáde wá. ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run ọba ọmọ akéwù rẹ̀ tó jẹ́ pé ó serious gan gbàtọ́ fẹ́ jáde láyé wọ́n pe kálímà sí lẹ́nu tì kò rí pé ńṣe ní mírí pé rárá ọwọ́ ajáde láyé kìí ṣe pé ọwọ́ ajáde láyé nìkan ńgbà wọ́n rí lójú oorun wọ́n rí pé wọ́n ń wọ́ lọ nù ná kí ló lè fà á torí pé kí ni àlá tá a bá lá sí ẹni tó ti jáde láyé bó ṣe rí nù tó tó rí wà ní ààyè ọ̀tọ̀ á ah, mẹ́sàlẹ̀ nígbà tí àwọn méjì nínú àwọn sàbí òjíṣẹ́ náà fúlà rẹ̀ sọ́là wọ́n gbà fúlàm ọ̀kan nù wọn ó kú sí jihad èkejì ọdún kan lẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ tó jáde láyé sàbí kẹta wà lálàá lójú o wípé ìtọ́ jáde láyé lọ́dún kan lẹ́yìn ètò kútí sí jihad tó ti jáde láyé ó ń síwájú ètò kú sójú ogun jihad ó ń síwájú rẹ̀ wá jánà òun náà wá ta síwájú pé èmi náà wọ́n wá ní rárá ìwo ètí ìsíwọ́ ọsẹ́ ìwọ dúró ná wọ́n wá ń ṣe mà láàrin ara wọn pé ah èétí ó jáde láyé lẹ́yìn ọdún kan ó ń síwájú ètò kú sójú ogún àlìjánà bóò ló ṣe jẹ́ ṣe mọ̀pálá wọn la wọ́n wá kó kéèsì wọ́n kò lọ síwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀nà mọ̀ sọ pé àlá ni àlá jẹ kò sọ bẹ́ẹ̀ kí ló òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀nà ó ní kí ló ń ṣe ilé mọ̀ ń bẹ̀ ẹ̀rí pé tó kú lẹ́yìn ọdún kan yẹn títì ti kú sójú jihad yẹn ó kí òun wákàtí márùn fún odindi ọdún kan kódà òjíṣẹ́ náà sàlám ó sọ òun dí wọn rẹ̀ nǹkan bíi over six hundred nínú olólókì olùgbàwẹ̀ ọgbà Ramadan ó dẹ̀ ṣàwọn nàwáfíìl ó ṣe pẹ́pẹ́ ń furu òjíṣẹ́ náà sàrà sílẹ̀ mọ̀ sọ pé àlá lọ ọ̀la rárá ọ àpárọ̀ wọn lórí wípé àlá tí wọ́n láyìn nà. báyìí ṣé ẹ ti ń gbọ́ o ẹ yá wa ṣé ẹ ti ń gbọ́ alhamdulilayi jazakumullahu khair òjíṣẹ́ mùsùlùmí àlọ́sọ́lọ́mọ̀ sọ pé àlá ni rárá pé kò ní àní mú lò rárá kò sọ bẹ́ẹ̀. àlá tá a bá lásẹ̀ ń tọ́ jáde láyé ara rẹ̀ ni ọ̀kan nínú àwọn ọmọ àyà gbàtà sọ ilé ó ní òun ò lè bá bàbá yìí fà ṣùgbọ́n kọ́ gbà. àbúrò rẹ̀ rẹ̀ kan wá jáde láyé kó tó jáde láyé ó sọ fún wọn yìí pé mo fa ọ̀rọ̀ ẹbí mi lẹ́yìn lọ́wọ́ o torí ìwọ lọ lẹ́sìn máa bá mójútó wọn. fúdi kan tàbí kejì kò ráàyè ó ń fi ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ó di pé ń wọ ọdún ọ wá lójú ọ̀run pé àǹtí òun tó jáde láyé wá ní àá ẹni tó ṣe ojú kò ṣe tó ẹni tó sẹ̀yìn láti gbà báyìí ọ̀wá wọn lọ òbéèrè wọn nǹkan tí ń bàjẹ́ ó ní ló ń bá tají mo wá ń bi mo ní ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ ó ní wọ́n lọ́ọ́ ó ní bẹ́ẹ̀ bó ṣe rí nu. No? ń táwọn sálàfò ní iyèméjì lé lórí ni pé kọ̀ǹdíṣàn tó o bá rí ẹni tó ti jáde láyé kọ̀ǹdíṣàn tó wà ní kọba adẹ́dà kọjá ká wà nípò tó dáa. ẹni tó kírun dáadáa yóò ní repercussion. ẹni tí ń ṣàlùwàlá gbogbo gbà ó ní repercussion ẹni tí ń gbogbo gbà yóò ní ẹ̀rí rẹ̀ ẹni tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti dúró àkàr ẹnu rẹ̀ ò ní dúró bẹ́nu rẹ̀ ò bá dúró ẹ̀mí rẹ̀ ò ní dúró tẹ́ gbogbo eléyìí bá kọ́ di ọwọ́ ò ní dúró látara pé àwọn èèyàn ṣàkíyèsí kí ló máa dẹ́dà sọ la khayra fi kathirin min najwakum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas kò sáàsì dànù fólùgbàgbọ́ òdodo fólùgbàgbọ́ òdodo ó sáàsì dànù kò sí ló fi jẹ́ pé nǹkan kan fólùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ ṣọ́ ó ní àkọ́kọ́ al-ikhlas pé gbogbo ayé wa ń pariwo ó ṣe dá ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó lè má ti ìtumọ̀ sí kó bá dẹ́dà ó gbà kí nìdí tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn sàbẹ̀ òjíṣẹ́ lọ́sàásà wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn hadith wo lọ gbọ́ lẹ́dùn olùjíṣẹ́ náà sàásálàm tí ó pe àsákèsì ọ̀kan ní gbọ́gbọ́ kan tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ ọba adẹ́dà sọ wípé yóò kún àwọn kàjọ àwọn tí wọ́n kú sórí jihad àwọn onímímọ̀ àwọn náwó náwó sójú ọ̀nà ọlọ́run ah, lágbájá kí ló adé tó fi kú sójú fi jagun tó fi lẹ́ẹ̀mí rẹ̀ ọba adẹ́dà ọlọ́run sọ pé irọ́ lọ́ọ́ pa kìí ṣe torí kí wọ́n lè bá a pè ọ́ lákínni wọ́n lè ti pè ọ́ lákín láyé. ọjọ́ òní èsèjọ́ màdàrú ọjọ́ ni fún ẹni tó bá ṣe nǹkan torí tèmi nìkan ẹ máa wọ́ lọ ọ́nú ná iṣẹ́ rẹ̀ ò lérè subhanallah. lẹ́yìn irun kò sí ògóńgó sẹ́ẹ́ téèyàn sì jèrè níwájú ọba adẹ́ta tó tó jihad tálẹ́ni kejì àfa tí ń tọ́ àwọn èèyàn sọ́nà. kí ló dé tó fi ń ọmọ ń tọ́ àwọn èèyàn sọ́nà òun ṣe wáàsí òun ṣe gbogbo ẹ̀ yóò pé torí tọba adẹ́dà lọ́ba adẹ́dà ní irọ́ lọ́npa torí kí ẹ lè mà ọ́ pé yẹ́s ọ̀hàn ó dẹ̀ ti àwọn ti pariwo rẹ láyé wọ́n pa lójú ẹ̀ wọ́n pa lẹ́yìn ọjọ́ òní èsèjọ́ tí ọjọ́ ọmọ dàrú ọjọ́ ẹni tó ṣe nǹkan torí tèmi nìkan ni nítorí rẹ̀ máa wọ lọ́nu àrí pé bùkátà yín pọ̀ ni ṣùgbọ́n nta alẹ́ ń fẹ́ ilé pọ̀ ó lé àlé lò ní. wọ́n ní wọ́n máa ń súnmọ́ one billion tó ń súnmọ́ ni kèètó bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ọdẹ ẹgbàá one billion àwọn èèyàn wà báwọn lé ní o àwọn èèyàn wà báyẹn lé ní ẹgbàá one billion sọ̀mọ́kórè kan láyà àwọn tó gbé kalẹ̀ fún gan-an wọ́n wojú ara wọn yí pé ẹ èwo lélẹ̀ kínní wà ń bì kan ọba adẹ́dà sọ yí pé wọ́n ti ròyìn rẹ láyé ò nípìn lọ́jọ́ òní ẹ máa bá ń wọlọ ẹ máa wọlọ nu ná. ṣé wọn ò pariwo rẹ lójú ẹ ṣé wọn ò pariwo rẹ lẹ́yìn ẹ ṣùgbọ́n òróǹro ó ti kó sínú ẹran rẹ kí ló òróǹro yẹn àìsí ṣe nǹkan tí èsì pé torí tọba adẹ́dà lèyàn fi ṣe. torí bẹ́ẹ̀ ni àwa ní mọ́nì fúlẹ́fúlẹ́ báyìí ni wọ́n sọ pé lọ́ba adẹ́dà ló fi rójìṣẹ́ náà sàásìlà ń ṣe wa wípé kí àṣepamọ́ kọ́ pọ̀ nínú iṣẹ́ wa táwọn èèyàn ò ní mẹ́ni tó tiẹ̀ ṣe tí ọ̀rọ̀ nígbà tí ọba ara láṣepamọ́ ọ̀hún tó sọ pé adẹ́dà torí tẹ́ mo fi ṣe o kí ló jíṣẹ́ náà àṣẹ láǹtọ̀ wọ́n ní sadaqatu sirr tutfi ghadab Allah. sàrà àtìyàn sí pamọ́ gba àwọn afáwọn àtúnfà wọn ní tí ọwọ́ òsì gan ọmọ pé ọwọ́ ọ̀tún fún yàn wọ́n kàn wò pé ah, àfa ẹ̀dẹ̀ rojú kókó kó bá ah, ọ̀rọ̀ ilé ayé náà ni kò sí nǹkan kan létà jẹ nísìnyí kò sí kínní kò sí kínní ọkà gbogbo ẹ̀ báyìí àwa ń lọ ọkàn bù nínú àpò ó ní ìyẹn wò wò pé one thousand bóyá two thousand wò one thousand dollars ń wàá wò tán sọ ma mi láyà ni kò ní dáa fún ọ sẹ́mọ̀ pé ó ti yà lórí nù. ṣé n tọ́fẹ́ ti sọnù kì í ṣe n tọ́fẹ́ sọnù. ọ̀gbọ́n ah, tó yìí ṣe náà àzọ́lá ń jọba aláàmì ní a'udhu bika minal kufri wal faqr wọ́lọ́n ọba mo ṣáàdìọ́ má jẹ́ kí n ṣe àìnígbàgbọ́ sí ọ má wàá jó sí ọ ta mí bí máa sọ wọn papọ̀ ni kúfúrú àti fákìrì torí pé nu yàrá kan náà wọ́n wà tí ọba sí mọ́nì máa tọ́ wọn pé tó sì mú lẹ́mìí yóò sọ pé sọ́nà ń wà sá ẹ̀ńtọ́ sọ pé sọ́nà ń wà sá kí ló sọ ó ti jáde kì í ṣe ní èèyàn sọ ṣeré. ló fi fà á tó fi jẹ́ pé àwọn àfáà wa gbogbo tíra tí wọ́n bá bẹ̀rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú al-ikhlas ìṣe nǹkan torí tọba adẹ́dá nìkan. tọkùnrin bá fẹ́yàwó rẹ̀ torí báyìí ó lẹ́sìn ó níwà ó jáde ó ṣe kíní kan ní tó kúrò ìfẹ́ wọn máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìyàwó obìnrin tó bá fẹ́ ọkọ torí bẹ́ẹ̀ torí pé kí ni yọ mọ̀ wípé ìsinmi ò sí àfìgbà wo àfìgbà tá a bá síwọ́ ọ̀sẹ́ tá a bá kò láyé ni eyín ò ní dẹ̀ lérè. àwòlíyá Allah àwọn ẹni tó yẹ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ah, tó débi pé nǹkan tó fẹ́ dànù bóyá wà ní bóyá ni bóyá ọkà bàbà bóyá àrẹsì ọ̀fẹ́ dànù ọ̀dà níyàn yìí káwọn ẹyẹ tàbá àwọn ẹranko kí wọ́n lè rí ń jẹ káwa náà dé nǹkan bá nítorí ọlọ́run bá ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkí ọ̀dà síta kékeré ló lè pè sọ́dọ̀ ti téèyàn ọba níjọ́ téèyàn ò ní retí wípé ah iṣẹ́ yìí ah ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó jáde láyé gba wọn rí lójú oorun wọn ni ah báwo ni condition òní alhamdulillah kí ni sábàbí ó ní gbogbo ògbà tóun bá ń ti ń katira tóun bá ti rí ọkọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ń bẹ̀ òun ọkọ̀ kọ́ṣà sàlátù fúnná kóun ó tó kọ́ntínú gbogbo ibi tóun ọba ká subhanallah ó ní ìní ọba adẹ́dà fi ṣe sábà bíi wípé kóun ó kó lọ nínú ìyà sàárè. sọ́nà wa ní kankan kọ́nà wa ní kankan lójúṣẹ́ lọ́sàn àṣìlẹ̀ mi sọ pé láàtà kíra nàmi nà màrún fi ṣe àn wẹ́lẹ̀ o àǹtọ́lùkìyà àkàkà wọ́n àǹtàmùbáfitù ìlẹ́yìn wájú fàyínà sáà ní kàmínà màrún láwọn sọ sọlá àlọsọlá ó ní má fojú di sẹ́ẹ̀rí ìbáà jẹ́ pé kó pàdé ọmọ ìyá rẹ tó fúnjú pọ̀ torí ìbànújẹ́ ó rò pé á bò ní ọwá rẹ́rìn ọwá tújú ká sí ọfà mọ́ra ewo ló dé tó báyìí bàbá lọ́tẹ̀lẹ̀ ó múnú dùn eyín gan bẹ nínú sẹ́ẹ̀rí tọ́jẹ́ pé tọ́ba adẹ́dà bá yọnu sí. Si yóò ṣe sábàbí dáadáa fẹ́dà. làkàfọ́ alẹ́ wọn lẹ́hìn yá sínú ọba adẹ́dá ọ̀wá fi mọ báwọn fún wa kọ́mọ́dì wípé bóyá àwọn tí wọ́n bá lè pitú tàbí wọ́n lè pidán láàmà rò wípé bóyá àwọn ni awliya Allah kí lọ́ba adẹ́dá sọ ó ní allazina amanu àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kí ló po gbígbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n mọ̀ pé ọba adẹ́dàá wà ọ̀kan ṣoṣo ni pẹ̀lú àwọn sífàtì rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ wọ́n mọ̀ gbogbo ilé wípé òun lọ́ba aṣòfin ìbínú rẹ̀ lèèyàn máa ń sá fún ìbínú rẹ̀ lèèyàn máa ń lé lèèyàn máa ń lé òun là agbára tì torí rẹ̀ là fi ṣe nǹkan gbogbo àwọn ṣùrùtù wọn pé. kí ni wòsíà tí Abu Darda tó lójijì ńlá sọ fún olójijì ńlá sọ àṣọlám ní nǹkan mẹ́jọ yìí má jẹ́ kí wọ́n wà tì nínú iṣẹ́ rẹ o kí ni àkọ́kọ́ tọkọ sọ ó ní la tushrik billahi shay'an walaw quti'ta áwùfọ̀rẹ́kítà má bọ́ lọ́wọ́n ọba má bá fi nǹkan kan wọ́n rogún o kódà tí wọ́n bá ń gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí àbí wọ́n ń dáná sun ọ́ torí ọ̀nà téèyàn ń gbà pa ẹ̀dá tó burú tó nǹkan méjì yẹn ò sí kéèyàn máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ kéèyàn máa gé díẹ̀díẹ̀ kéèyàn máa gé díẹ̀díẹ̀ kéèyàn máa ṣe tàmsíìlù pẹ̀lú rẹ̀. ẹranko gan tó bá adẹ́dá gbà fún wa wípé ká pàjẹ́ òjíṣẹ́ náà àzọ́là ni àgbọ̀dọ̀ sí bá ń pẹ̀lú rẹ̀ débi wípé ọ̀kan nínú àwọn sàbẹ̀ ń kọ́kọ́ ń pọ́n ọ̀bẹ báyìí ẹran tó fẹ́ pa wà ní tẹ́lẹ̀gbẹ́ ó wá ń pọ́n bẹ̀ ní ìṣèjú rẹ̀ òjíṣẹ́ náà ni àá ọba kọ́kọ́ ṣe lé ìtẹ́lẹ̀ kó tó di pé wọ́n wà á tẹ ẹran wá sí tòsí nira àti ikú ọbẹ̀ tó fẹ́ gbé ní ẹranko nìyẹn o wọlé òkúté ìta àwọn rìkítà tàbí wọ́n ń dáná sun ọ́ tẹ́ ń dáná sun ọ́ báyìí ẹ̀ẹ́n dúró lórí wípé ọ̀kan ṣoṣo lọ́ba adẹ́dà ìyọnu rẹ̀ là á wá ìbínú rẹ̀ là á máa sá fún òun là á gbára lé. nabiyula ibrahim sallallahu alaihi wa sallam ngba wọn fẹ́ jù sínú gẹ́gẹ́ bí àwọn ẹgbà wa tó wá wọn wọ́n expect kí wá ràn lọ́wọ́ kí lọ sọ òní àfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó ti tó fún mi máa dàlá ìyẹn ni pé ọkàn balẹ̀ kò sí òmìnir tí ó mìyàn lópin ìgbà téèyàn bá ti ní ọba gbára lé kí ló padà ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọba adẹ́dáná kúlná yánáàr asọ fún asọ fún iná kí ló asọ fún àníkú ní bárdán di tútù kó di tútù kì í wá ṣe tútù tí máa ń níyàn lára torí tútù wà tí máa ń níyàn lára wọn bá júwe ọjù sínú kodúrú sọmọ yìí pé ìyàtúnù lọ́tọ̀ ọba adẹ́rẹ́ ni wọ́n sàlámà àti ìdẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ ìfààyè gbà fún Ibrahim kí ni túmọ̀ eléyìí bọ́ ọ ṣe gbà fọba adẹ́dàsí tó juwọ́ ju sẹ̀tún sí. Si tó o fọkàn tán sí tó ń pè é lẹ́nu sí tó ń dẹ̀ múṣẹ́ rẹ̀ ṣe sí bẹ́ẹ̀ ni ó ṣe rọ gbogbo ń tọ́ dá pé kí wọ́n máa sìn ọ́ kí wọ́n má fara ní ọ́. èyí ò ní tápọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbàrà báyìí ntí kò kọ́kọ́ wọn pé hmm, kí ni òfin ọlọ́run tó dè mí lórí ń tọ́ ṣẹlẹ̀ ìdíkọ̀ kọ́kọ́ wa lọ má lọ bò ní. túfù ọlọ́run tó di ọ lórí rẹ̀ tó o bá ti wá gbọ́ yé bóòlù òjíṣẹ́ lọ́sà àṣọlá ń ṣe ṣe kí lọ sọ lórí ẹ̀. torọ́ ni mo fọ́ sírù òun lọ ẹni tí máa ń ṣàlàyé bá ti ṣe gbanyin lọ́wọ́ àsọ pé àwọn ẹni síwájú tọ́ba adẹ́dà ti fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì pegedé kí wọ́n tó lọ bóun náà ṣe ṣe kọ̀ wá dúró lórí báwọn. tọ́ ọba adẹ́dàbá wá fẹ́ mi ọwọ́ kò tí ì rí bẹ́ẹ̀ náà ní alahasa Ibn Jawziya kìí ṣe Ibn Qayyim Ibn Jawzi nígbà tí wọ́n fẹ́ fara ní lórí iṣu kan tó dìde kí ni àdúrà ti ń ó ní wọ́n bá má wo tèmi ibi tí mo bá kù sí wọ́n ti wí pé ní tí wọ́n mọ̀ mí mọ̀ ni wípé àáfàá ọmọ rẹ ni mí ojú ọ̀nà rẹ ni mò ń gbìyànjú sí torí pé tí nǹkan báyìí lẹ lọ́ọ́ kẹ̀rẹ̀ lémi lórí tèmi kékeré ni tèmi aago tí mo wà yìí ẹ̀sìn rẹ tí mò ń polongo ní ọ̀fara bàjù kèé sèmi wó tèyún mọ́ mi lára subhanallah ọba adẹ́dàdẹ́ tó rọ́ba adẹ́dà fẹ́ kí yẹn máa ka ọ̀rọ̀ sùn báwọn. ló fi fa abdulaziz umar bin abdulaziz rahimahullah radiyallahu anhu ani ya man wasi'at rahmatuhu kulla shay ana shay'un fawasini bi rahmatik ìwọ ọba tó jẹ́ pé ìkẹ́ rẹ̀. ó borí gbogbo nǹkan ara nǹkan tó borí ìrìn mi náà ò tọ́ o mọ́sà jẹ́ kí ẹ̀rí ó borí ìfẹ́ fún mi. lẹ́rú ọlọ́run ọba ti ń pòyì níwájú Káàbà ó ní a ọba adẹ́dà <laughs> bí mi jẹ́ nǹkan kan mọ́ jẹ́ nǹkan kan ọmọlẹ́yìn màmá ìwọ tí ìbílíìsì sọ wípé dẹ́kun mi díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíámà ọ̀dẹ̀ dẹ́lẹ́kẹ́ fún tó ń di bó ṣe yọ lórí burúkú tó sẹ́mi tí mo wá jọ́mọ lẹ́yìn màmá lọ wá ní sàánù mi sàánù mi torí ìfẹ́ tí mo ní sí màmá dákun sàánù mi lọ́ba bú sẹ́kù. ọba adẹ́dàá máa ń fẹ́ kéèyàn gbára léwu débẹ̀ o kéèyàn dẹ̀ wá máa ṣàkàrò báwọn torí pé kí ni tóun bá ti ń ṣèyàn ó ń túmọ̀ sí pé kí ni ntọ́ ń sọ orin rẹ̀ lọ́kàn rẹ̀ ọdẹ gbọ́yé ọdẹ farati. àmú instance wà ní last week cancer ni ẹrú ọlọ́run ọba kan ní ṣùgbọ́n yín máa ka Kùránì gan-an ọlọ́run ti rọ̀ ọlọ́run ọ wá wà níbi life saving torí ìgbà tí ọba táwọn dókítà tẹ́ ẹ̀ bá ti rí ṣe mọ́ tẹ́fẹ́ ẹ kàn máa gẹ àwọn ẹbí ẹ̀ńtara rẹ̀ ọ̀yá wípé eh, life saving wọ́n ti ń sàlámà rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tọ́ ọ ti gbọ́ pé wọ́n ní life saving wọ́n gbé ọ lọ sí life saving wọ́n ti ń sàlámà rẹ̀ nù àwọn ò ní nǹkan táwọn lè ṣe mọ́ but àwọn kò é sọwọ́ àwọn kò é sí àwọn ọ̀wá ní iṣẹ́ kó pé wọ́n sọ pé àwọn làwọn pa ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ but òdin ó ti parí nù. níbi tí wọ́n ń tí ń ka kuraani lọ́wọ́ wa débi yẹ́sàlú nàka ànìjìbá kúlì yẹn sì fò á rọ̀ bí nàfà wọ̀yẹ̀dẹ̀rù á kọ́ á sọ̀fà. wọ́n bí ọ léèrè nípa àwọn òkè àpáta tí wọ́n tí wọ́n wúwo tí wọ́n lé pánpánpán yìí sọ fún yín pé ńgbà tọ́jọ́ bá tó ọba mi ó blast yẹ yóò wá sọ wọ́n di èlùbọ́ tí wọ́n máa gbọ̀n káàkiri ò ní jẹ́ nǹkan kan mọ́ lọ́ba ní à wọ ọba tó o lè ṣe lé àti mú káńsà kó o mi yóò wá di wàhálà fún ọ bá a mú kó o lọ́ba dìde pọ́nrán àwọn dókítà wa ń wò ó pé kí ló ṣẹlẹ̀ wọ́n tẹ̀sítẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n rí pé gbogbo ohun tí ń ṣe ti lọ. kí ni tó wò sàn ìgbára lọ́ba adẹ́dà amen àmú instance wà fún wa àwọn ẹ̀yà alásàlátù yẹn ọlọ́run bá wọn ṣe àwọn tí wọ́n máa ń kọ́ńdọ́kítà àsàlátù fún àwọn tí wọ́n máa sọ pé ẹgbára lọ́lọ́run ẹ má ṣe kínní ẹ má ṣe ṣírùkù ẹ má ṣe kínní ẹ má ṣe gbá ẹ má ṣàwó yẹn ni ní tó ju ọjọ́ mẹ́wàá lọ ló fi wà ní kómà ó ti ní paralysis wọ́n ti ń wo pé tọ́ gbàtọ́ wá yajú sí lọ́wọ́ ní wọ́n bá dẹ́dà tọ́ ọ bá lè wò mí sàn tọ́ bá jagbára rẹ lọ kúkú mú mi sọ́dọ̀ ìnira ipò ṣùgbọ́n mo mọ̀ yìí pé kò sí ní tọ́jà agbára rẹ lọ láháólà wàlá ìlà ìlà ìlà àlè ìlà àzì ìpínlẹ̀ sọ ní dẹ́ndìdè ọ̀dẹ̀ gbọ́nra nù ẹ̀wọ́ ló dé ìyá ó ní ara òun ti yá ara rẹ̀ dẹ̀ ti yá lóòótọ́ kí lè lè ìmọ̀ ẹ̀ ló fi jẹ́ pé nítorí sẹ́nà sàásìlà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nu gbogbo àwọn ànábì ọlọ́run bá tí wọ́n fi bẹ̀rẹ̀ nu ìmọ̀ nìyẹn ló ń rin lẹ̀ lọ́kàn wọn tọ́ba adẹ́dà fi rọ gbogbo nǹkan fún wọn láti ṣe nírọ̀rùn fún wọn. olórinlẹ̀ lọ́kàn wọn tí wọ́n fi ń sá fún ìbínú ọba adẹ́dà nìkan tí wọ́n fi ń gbára léhùn nìkan wọn ò gbóyà láti ṣèbàjẹ́ látara bẹ́ẹ̀ ọba adẹ́dà wọn ń tijú àwọn náà ọba adẹ́dà ń tijú wọn. wòlíyìlá ẹni tó bá jẹ́ àyànfẹ́ ọba adẹ́dà ọba adẹ́dà ọmọ ń tijú rẹ̀. alladhina amanu ọba adẹ́dà ni wakanu yattaqu wọ́n wá jẹ́ àwọn tí wọ́n ń páyà ọba adẹ́dà kí ni túmọ̀ páyà ọba adẹ́dà ó ní wípé òfin rẹ̀ ó mú ṣẹ ntí ọba fẹ́ ọ̀n sá fún. kí ni òfin àkọ́kọ́ tí yẹn bá ti mú ṣẹ tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo àsọ̀láàdù irun àsìkò rẹ̀ yẹn ọ̀ṣọ́ èyàn ó múra lẹ́dí àwọn májẹ̀mú rẹ̀ yẹn ọ̀ṣọ́ kí ni májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú àkọ́kọ́ ní ẹni tó bá kírun rẹ̀ so àtàkì ẹni tó páyà ọlọ́run ọba yóò ṣọ́ àsìkò òun wọn náà torí pé bihi ma yuhasabu bi abdu yawm al-qiyam as-sala nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé yẹ̀wò ní iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀dà kíámà ó ní irun tó bá ti yanjú súnlẹ̀ àlẹ́hù sa irun amẹ̀lẹ̀ gbogbo iṣẹ́ yòókù wọn bá yanjú rẹ̀ ṣùgbọ́n ní májẹ̀mú àsìkò gbọ́dọ̀ tó ẹni tó kírun tásìkò rẹ̀ ò tí tó ìjìmá ọmọ yìí wípé kò ní ìrùn kí ni túmọ̀ yìí èèyàn máa ṣọ́ àsìkò ṣé àwa tá a wà ní modern age ṣáà excuse tó o bá ra fóònù pókú lọ́wọ́ ẹ̀ o lè download àkàtì sọ́láàtì tó o bá wọn pé ah kíní yìí ò mú tó tó o bá gbé sí isna yóò ti fi ti àwọn àlékún àlékún kan kù tó jẹ́ pé alẹ́lẹ́ àkànnì ó tiẹ̀ ní nǹkan kan tó fi ṣe tó fi ṣe measurement to some extent torí pé kí ni haramẹ́yìn nìkan wọ́n fi ń ṣe measurement wọ́n ò gbára lé ṣùgbọ́n wọ́n fi ń ṣe measurement àìgbára lé ni wọ́n fi ń fi àlékún àsìkò okun tọ́ba ti di pé n tí wọ́n sọ sínú kínní yẹn ó ń tó ó rì ní maka tí wọ́n ó ṣe pòm pòm pòm tó o máa ti ń gbọ́ bùm bùm bùm nínú kaaba àsìkò tí wọ́n pè mú ó kù sẹ́ ó kó gùn sẹ́jú nù ó kó gùn sẹ́jú wọ́n pè mú tí wọ́n bá dẹ̀ ti pè tán tó bá jẹ́ pé àsùbá ni kí wọ́n tó kì í yọ̀fẹ́ wo bí twenty minutes kẹ́tó kì í. torí kí ló jíṣẹ́ náà sàrà sọ́lá sọ ó ní fi àsìkò lẹ̀ láàrin irun pípé àti ìkọ́mọ̀ níwọ̀ntúnwọ̀nsì kó fi jẹ́ pé ẹni tí ń ṣàlùwàlá yóò lè rálùwàlá rẹ̀ ṣe pẹ̀lẹ́kùtù ẹni tí ń jẹun yóò lè rí oúnjẹ rẹ̀ jẹ pẹ̀lú pẹ̀lẹ́kùtù. zur náà bẹ́ẹ̀ afr maghrib ìṣá náà bẹ̀. ẹni tó jẹ́ wòlíì ọlọ́run yóò máa yóò máa ṣọ́ àsìkò òun yóò dẹ̀ máa páyà rẹ̀ lára ṣíṣọ́ àsìkò òun yìí ò ní í pé kó tó tó gbogbo nǹkan tó jẹ́ májẹ̀mú èyàn ó ti máa pè yàtọ̀ sí kásìkò tó kété ni májẹ̀mú ìmú ẹ̀gbin kúò lára ìmú ẹ̀gbin kúò láṣọ ìmú ẹ̀mí kúrò níbi tí a ti ṣèbáàdà mùsáájú ni o mùsọ́là ni o àti bíbáǹbà mi. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọlá lè kírun nínú bàtà wa ọwọ́n àgbọ̀yé táwọn sàbí gbọ́yé ni ọwọ́n ń kírun nínú bàtà ibi tó ti ń kírun ni lọ bá ń yọ bàtà lẹsẹ àwọn sàbí náà bá yọ bàtà lẹ́sẹ̀ ṣùgbọ́n kírun tó ní kí ló dé tẹ̀yìn fi yọ bàtà lẹsẹ yín ní ńgbà tá a rí tẹ̀yìn náà yọ tì í kólà àlọ́sọ̀lá ní bẹ́ẹ̀ ni ńgbà mọ ti tẹ ẹ̀gbin mọ́lẹ̀ ni mo fi yọ bàtà nítorí náà èyí ò túmọ̀ sí kírun nu bàtà yín ti fẹ́ dé masjid ẹ wò sàlẹ̀ bàtà yín tí ọba sẹ́gbìn bẹ̀ fọ́nìmà sẹ́gbìn bá wà ń bẹ ẹ fi gbólẹ̀ dáadáa kó fi má sẹ́gbìn bẹ̀ mà ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kí pẹ̀lú bàtà o ẹ kó bàtà yín sápá àlàáfíà ẹ̀yìn apá òsì tí ọba séyàn ń téèyàn bá wà ń ẹ kó síbi àárín ẹsẹ̀ yín ẹ má kó síwájú ẹ dẹ̀ má kó sẹ́gbẹ́ ọ̀tún torí ń gbọ́ yọ bàtà lẹ́sẹ̀ lórí irun yẹn òun kò tiẹ̀ sá apá àlàáfíà ẹgbẹ́ òsì tàbí pé gẹ́gẹ́ bí imam kò tiẹ̀ sí ìyàn kankan bẹ́ẹ̀ àbí nà aṣọ wa á make sure àwọn obìnrin béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wọ́n ní tá a bá ṣe nǹkan oṣù tán kí ni ká ṣe ó ní tí ẹ̀jẹ̀ nǹkan oṣù tọ́ba ilé ta sí yín láṣọ ẹgbó ẹgbó kú mbẹ ẹfọ tẹ ẹ bá fọ tán ẹ wá mú mi kẹ ẹ fọn sí kẹ ẹ bù wọn ẹ wá lè kí ọ̀hún pẹ̀ láṣọ ó di mélòó ẹ ń kó báyìí wọ́n bomi sí wọ́n wà wọ́n mi sí wọ́n wà kí n pẹ̀lú ẹ̀. ìgbà tí lárúbáwò kó wọnú masjid ọbọ sẹ́gbẹ̀ẹ́ kan lọba ń tọ̀ àwọn tàbí fẹ́ dàbò òjíṣẹ́ náà sàásùlà mi ẹ má dàbò tó o bá ti jẹ́ mùsùlùmí amú dẹrùn fún ẹ̀dá ni ọ́ kìí ṣe amú nǹkan le kókókó mà ẹ mú sùúrù fún ẹjọ́ parí ń tọ́fẹ́ sí i subhanallah níbo ni wọ́n ti ń sọ̀rọ̀ nínú mọ́sáàsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́lọ́ àwọn òní ń bá sọ̀rọ̀ àwọn sàdé rẹ̀ rọ̀dí àlàáfíà ìgbà tí ọ á ṣe tán òjíṣẹ́ náà àtọ́lọ́ àwọn á pè ó ní ilé ọlọ́run ọ̀bà lélẹ̀ irun là á máa kí ń bẹ̀ à á máa kakura ń bẹ̀ à á máa ṣàfọ̀mọ́ fọlọ́run ọba ń bẹ̀ àìtó síbẹ̀. Si kí wọ́n wá ṣe wọ́n wá ní kí wọ́n bu omi wá wọ́n wá yí omi sí ìtọ̀ yẹn débi wípé omi mú ṣe mọ̀ pé tómi bá ti mú yóò gbé kíni lọ yóò gbé gbogbo ẹ̀gbin yẹn yóò gbé kú òun bẹ̀ ṣe mọ̀ pé èyí wọn ni ilẹ̀ bá ìmọ́tótó kí lọ́ba adé rà sọ ó ní fàfihàn bá ká fàtọ́ hìr aṣọ rẹ tó fi ṣèjọsìn má o jẹ́ kí mọ́tótó ọba mọ́kàngbáṣọ wọ̀ anyhow aṣọ tó o ti tọ̀ tí wọ́n tọ̀ sí ó lè jọmọ̀ kì í ṣe yín nìkan ìgbọ̀nsẹ̀ tá a bá ṣe á mara kó ń bẹ̀ dáadáa alhamdulilah nísìn a toilet roll a fi mara dáadáa ná a a fọ̀ tá a bá fọ̀nà á tí fi jẹ́ pé òórùn rẹ̀ ò tiẹ̀ ní hàn lọ́wọ́ wa dépò pé kò sí effect débi pé òórùn rẹ̀ ò tiẹ̀ wà lọ́wọ́ wa Islam ìmọ́tótó ara ìmọ́tótó aṣọ ìmọ́tótó obi tá a ti ṣèjọsìn masajid ẹ̀sìn wa amálérí ìmọ́tótó ni. wòlíì ọlọ́run ọba olùgbàgbọ́ òdodo á pé ìwọ̀yí kìí ṣe wòlíì ọba adẹ́dà ni ẹni tó jẹ́ pé ó ní ìrun kíkí ò sí fóun ó ti di ṣẹ̀fà òun lè máa tọ̀ sára ká kìí sára ẹ̀ gbogbo ntọ́ba adẹ́dà ṣe léèwọ̀ fún ẹ̀dá ó ní wọ́n ti ṣe ní permissibility fóun ó ti di wòlíì ṣẹ̀fà. ibi tá a ti mọ wòlíì ọlọ́run ọba òní wípé àwọn òfin ọlọ́run ọba ọ̀ ń pamọ́ ní gbangba àti ní kọ̀kọ̀. kí ló fi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́nà sọ wípé nínú tí máa jẹ́ kéèyàn gòkè àgbà nínú tó kọ́kọ́ sọ ó ní ìpáyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ tẹ́kùà ìpáyà náà ọba ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìmàmù ìrún lọ́kùnkúndùn tó ọba ti ṣe bẹ́ẹ̀ ọba adẹ́dà subhanahu wa ta'ala yóò pa wọn náà lé ah àmú instant wa ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa ni àbẹ̀fọ́lá ni àbẹ̀fọ́lá ta ọmọ ẹ̀gọ́n bẹ́ẹ̀ ni bọ́bá àwọn ọmọ tó primat rẹ̀ wà ń bẹ̀ wàjẹ́ àlùwàlà rẹ̀ wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ tásìkò òun bá ti tó báyìí yóò páàkì ni o sì ń tó lè bá sọ yóò kí n wọn ń bọ̀ láàrin Àbújá sókè ilé lọ́ba mọ́tò àwọn mọ́tò tí wọ́n máa ń páàkì kalẹ̀ ńláńlá bó ti rá sí lábẹ́ nì. ntó fi dákú ó ju ọjọ́ mẹ́wàá lọ but ṣé wàá mú nǹkan àgbàyanu tí wọ́n rí ń àwọn doctor try try try try kò respond but nǹkan kan ni wọ́n wá notice tásìkò òun bá ti tó yóò dẹ̀ kúrò lórí kọ́mà ẹ̀ yóò dẹ̀ lọ gbági yóò ṣàlùwàlà yóò kírun yóò dẹ̀ dákú padà. torí pé kí ni ó ti wà installed sínú system ọ̀ ṣẹ̀dẹ̀ mọ́ àwọn doctors ẹ̀kọ́ ni tó jẹ́ yí pé wọ́n máa ń ṣọ́ gbogbo nǹkan tó wà nù ara nìkan ẹ̀ tó bá ti di pé ó ní consciousness lásìkò yìí the next thing káwọn lò ní láti extend the consciousness rẹ̀ tí wọ́n ṣe wọ́n wá ṣiṣẹ́ lórí èèyàn ló fi wá kúrò nínú kómà yẹn lọ́ba adẹ́dà fi wá ní kó ara rẹ̀ bọ́ pò padà kí lọ́ba adẹ́dà fi pọn lóbi eléyìí ìdún ní márùn kíkí wọ́n ní tásìkò òun bá tó sheikh islam ibn taymiya bí ìgbà tó jẹ́ pé alikiyama ti fẹ́ ṣẹlẹ̀ ni ojú rẹ̀ ó change gbogbo nǹkan rẹ̀ ó change á ọba adẹ́dà ó ń pèpè agbọ́dọ̀ lè dá lóhùn kí ló sọ hayya ala sọlá hayya ala fala nínú pé ẹ wá kírun ẹ wá sóríire kí ni tá a dáhùn la hawla wala quwwata illa billah kò sagbára fẹ́dà kò sakitiyan fún wa àyàfi tí wọ́n bá dẹ́dà bá ràn án lọ́wọ́ lórí rẹ̀ o yà á lè jẹ́ pé wo yà sórí rí o. jẹ́ pé ó ti ń jẹ́ ànábì ọlọ́run ọba kí ni tí ọkọ̀kọ́ bẹ́ẹ̀ náà lé lórí ó ní rabbi ja'alni muqim as-salat wa min dhurriyyati subhanallah. ṣé níní ẹni tí ó máa kó ìrun ró tí ó pè wọ ọ̀run tí ó kì sásìkò rẹ̀ èmi nìkan kọ́ o àtàwọn ọmọ àdọ́mọdọ́mọ mi. lẹ́yìn ìgbà yìí lọ́wọ́ ni wọ́n bá dẹ́dà bá ń gbé dìde láàrin wọn bíi ẹni tí ò ní jẹ́ kí oríire yòó pọn síbí tí ó fi máa lọ sí i òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ òjíṣẹ́ náà sọ́lá ní èmi ni gbígbà àdúrà bàbá ńlá wa ìbọ̀ yìí àdúrà wọn ni ó ní gbé dìde láàrin wọn ó gbé dìde láàrin èèyàn gbọ́dọ̀ sọ àwọn májẹ̀mú rẹ̀. nínú májẹ̀mú rẹ̀ ní pé ká dojú kọ kíbla tí mùsùlùmí bá ti débì kan ara ń tí ó máa sọnù tó bá ti wo pé ah masajidi, ò ti ń bí o lọ títí o kó ní tí ó fi determine direction kíbla alhamdulilah kíbla ní nàìjíríà tí bí bá jẹ́ east tó bá bẹ́ǹdì díẹ̀ sápá àlàáfíà báyìí òní kíbla kí ni ìtọ́ba adẹ́dà ti àṣìṣe wa lórí rẹ̀ ẹjẹ tv diskin tí wọn bá tí ọba fèsì east kò ní ṣòwò dáadáa so tàbárẹ̀ tí mo east sẹ́wọ̀n pé àti wá tọ́ọ̀nù sí tiwa kò ní nira mọ́ akọ̀rọ̀ra tọ́ọ̀nù díẹ̀ náà. mùsùlùmí máa sún àsìkò ìrun àti kíbla yóò mara tó tó ó ṣe gbìyànjú rẹ̀ bí yẹn bá ti ń ṣe léyìí sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dá wọn máa fi irun rọ̀ lọ́rùn sí bí n bá ti ń fi irun rọ̀ lọ́rùn sí ìgbésí ayé náà máa rọ̀ lọ́rùn tọ́run rẹ̀ ò fi ní dojúrú. لأن من جعل الهموم هم واحدة هم الميعاد كفاء الله سائر أمومه ẹni تبقى bá دامور gbogbo ìdààmú ìdààmú pé bóun ò ṣe ní jìyà níwájú ọba adẹ́dàájọ́ gbèǹde alikiyama ọba adẹ́dà yóò tó kún lórí gbogbo àwọn ìdààmú yòókù ló ti yẹ ipe tí wàhálà bá dé bá ọtọ́ bá wò ah! ipe fóònù mo ṣe fẹ́ bọ́nu rẹ̀ tó o bá lọ sọ́dọ̀ àwọn afáwọn ni so ní náà tọ́ba ní bẹ́ẹ̀ ni tí ì bá sàṣìkò hajj wà ní gbà umra lọ gbà umra lọ torí pé kí ni nínú tí máa ń fi tàwíìdì rinlẹ̀ jù nínú sẹ́ẹ̀sì ìròrí ìròrí ìṣesí ìsọ̀rọ̀ <laughs> bí umra àti hajj fẹ́ẹ́ sí. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله وحده لا شريك له أنجز وعده ونصر عبده وهزم العذاب وعده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون rere ọba adẹ́dàá lòun fọ́n báyìí ní gbogbo ògbà kò sí ti mọ́. làwọn èèyàn mi lókè lọ tọ́ba yẹ pé ń tó kúkú nínú ilé ni owó múra yóò sá lọ múra a ní òun fẹ́ lọ gbà sí. torí kí ló jíṣẹ́ lásán àti láǹtì ó ní ẹ fi múra wá ọ̀rọ̀ kí ló sọ ó lọ àlọ́ sọ̀rọ̀ ó ní ẹ fi múra wá ọ̀rọ̀ torí máa fọ èèyàn mọ́pò nínú ẹ̀ṣẹ̀ bí ntádẹ́gbẹ̀dẹ́ máa fi fẹ́ náà bó ṣe jẹ́ pé yí máa fẹ́ ìdọ̀tí kúrò nínú rẹ̀ bẹ́ẹ̀ ni umrah ṣe máa ń fọ ẹ̀ṣẹ̀ mọ́ kó fún ẹ̀dá. kọ́lọ́mù bá ń sàgbà lọ́wọ́ wa kó fi ṣèrọ̀rùn fún wa hajj nǹkan òṣìṣẹ́ lára àfọlámi eyín tí ẹ̀jú táyé lọ́nba kí ló sọ onílé sọláwù jẹ̀zá ilá àlùjànnà hajj tá a ṣe tá a ṣe ní bó ṣe yẹ ká ṣe ó ní kò ní ládàá kan àfi kéne àfàlìjànnà. gẹ́gẹ́ bí àpèjú àlátàsọ ní gbangba àràfá ọ̀kan nínú àwọn ẹni ọlọ́ọ̀bá ọwá ó wá rí oríṣiríṣi àwọn èèyàn ó ní ah, àti eléyìí pàwùí náà wá sí hajj ah, ọmọ ga o àti eléyìí mọ́tàmọ́tà yìí náà pẹ̀lú gbogbo tí ń ṣe nílé òun náà tún ó tún digbá dagbọ̀n ó lóun bọ̀ wá sí hajj lòun bá gbé lọ kí ló kọ́kọ́ rí lójú oorun wọn ni ó lóun gbọ́ tí wọ́n pe ìpè wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àforíjìn kí ló ṣe àforíjì kí ló ṣe agbálẹ́rú kí ló ṣe agbàdúrà rẹ̀ kí ló ṣe sọ́wọ́ ẹ̀ lọ́wọ́ à. àfi tí ọba há sọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ kó ṣiṣẹ́ àṣepé lọ́yà kù tó ṣiṣẹ́ tó ṣe pé the first thing tó ṣe ni pé òun náà ó rò nípa rẹ̀ pé ah ẹ̀ lè ó yẹ ká jáwọ́ nínú àkàntì ọ̀yọ́ báyìí ká gbómi lákàná. a ní ẹ̀gbọ́n kan subhanallah àfi bí ìgbà tí ń ṣe ìyá wa ló bì ìyá ó tún pè kalẹ̀ wípé àwọn àbúrò rẹ̀ ó ṣe wá yà báyìí sọmọ bí máa wà concern lórí ọmọ bí òbí nìyá bá sọ ọjọ́ kan ní ẹjẹ́ kóun náà lọ sí àjì ẹ̀fà ìwà bóun náà ti lọ sí àjì ẹ̀gbọ́n tó jẹ́ pé ńgbà wọn bá pè wọn ìgbà yẹn ni wọ́n dá ọ̀rọ̀ sí àṣàlẹ̀ wọ́n dẹ̀ sọ̀sọ̀ títí títí àtúnwọ̀n lẹ́nu àlọ́ kí wọ́n àtúnpadà wá orí rẹ̀ lábàá wọn. wọ́n bá lọ àjì lóòótọ́ wọ́n lọ sí àjì. ó kù sẹ́jú márùn-ún àbí bíi ìṣẹ́jú mẹ́wàá nígbà wọ́n dé tásìkò wọn ò tó ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n bá dẹ̀ fi gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lọ́lẹ́gbẹ̀ẹ́ hàn ń bọ̀ lọ́dọ̀ àwọn ni à àsìkò òun ti ń bọ̀ èmi fẹ́ lọ mo fẹ́ lọ sàlọ̀ láyé dẹ̀ ń ṣe ìsìn ń ṣe <laughs> mo bá ṣe ìsìn tán ń múra dáadáa kí n tó wá kí mu gbogbo ló á wojú màmá pé màmá ó mú ní kẹrin náà sọ pé àjẹ pé kéde gbogbo ń téèyàn ti sórí ilé ayé tọ́run òfin ní dàrú ó pín sí hajj ṣé tawhid ni ṣé sahawa ni ṣé ìbẹ̀rẹ̀ nílẹ̀ ni ṣé ìkú ìwé tọ́ máa dà kejì máa ni kára mọ́tọ́ ọba gbogbo fi ire láyé àti gbangba ajọ́ gbẹ̀ǹdì àlìkámà ọba adé dà ọ̀pá pọ̀ ní máa practical college ni tọ́ ọba kó sọ́wọ́ àwọn tó jẹ́ yí pé wọ́n sọ pé à ó ṣiṣẹ́ pé ó ṣiṣẹ́ pé ìwọ náà mọ̀ fún ara rẹ̀ wọ́n mọ̀ pé ó dúpẹ́ lọ́wọ́ náà ó change lẹ́sẹ̀kẹ́ torí pé kí ni gbogbo àwọn iṣẹ́ oríkèéríkèé yìí bíi omi ni bíi manua ni fertilizer tá a máa bù sí igi tá a lọ igi wo ni igi imanu àti takwa bọ́n bá ti ń ṣe wọ́n ìgbàgbọ́ rẹ̀ ọmọ rin lẹ̀ sí ọba adẹ́dà ọmọ mú ẹ̀mí rẹ̀ sípayá sí lórí dáadáa òun dìde lóru ó bàtà ọba ti pẹ́ ọ̀hún lè fẹ́ ẹjọ́ àwọn kan àwọn méjì òru níbo ni wọ́n lọ wọ́n ní wọ́n lọ sí kaaba àwọn fẹ́ lọ ṣe gbogbo ògbésí ayé wọn yòókù níwájú kaaba ẹ kí lèmi náà ń ṣe bàbá kan wà ní èkó ń bí àwọn èkó náà àti màmá ìtìyàwó rẹ̀ wọ́n jọ máa ń lọ ni tó bá ti di nǹkan bí aago kan sí aago méjì wọ́n ti gba kàábà lọ kí ló dé wọ́n ní à àbọ̀ ọ̀rá wọn funfun funfun yìí wọ́n dẹ̀ fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ gbá wa sẹ́yìn àjọ poni níwájú kàábà wọ́n ṣe ń sọ náà à àjọ máa poni níwájú kàábà wọ́n dẹ̀ pọ̀ lóòótọ́ mo ní à ọ̀gá gbogbo ògbà wọ́n ní à gbogbo ògbà òní tọ́lọ̀ ń ṣe fún wa àwọn ọmọ rẹ̀ àwọn kìnní rẹ̀ ọlá rẹ̀ gbogbo ẹni gbogbo ẹni pé a fẹ́ fa gbogbo ẹ̀ lọ́ba àdẹ́dà lọ́wọ́ kó máa bá wa yẹn jú ẹ̀ tawhid wo ló torí practical tawhid tó ń bá ń pariwo tawhid tawhid tawhid ń gbogbo ògbà tó mú lò báyìí ó ní takùnlá takùnlá ní pé ipa òfin ọba adẹ́dà má lọ́ba adẹ́dà sọ onílàwọ̀ mọ́lẹ́bùṣọ́ ìró òdùnnú ń bẹ fún wọn lára àró òdùnnú yẹn ni wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní ọba sọ fóun hadith kudusi onímọ̀ náà àdáyé wòlíyà ẹni tó bá mú wọn lọ́tà faqad azantu bil harb mo ti polongo àti digun bárú èèyàn bẹ́ẹ̀. èmi ní ìbùdó àrẹ̀já mo fi jẹ́ pé nǹkan dáa jù jẹ́ ọ̀rẹ́ ọlọ́run pẹ̀lú kí pẹ̀lú gbàgbọ́ tọ̀hídì rẹ jẹ́ ó dúró déédéé ìmánì rẹ jẹ́ rinlẹ̀ gbogbo oríkèéríkèé tọ̀hídì múlò tí ìmánì múlò wá ṣọ́ra pa òfin ọba àdẹ́dàmọ́. tọ́ǹba ti ń pa á mọ́ bóun bá ń ṣe ń pa á mọ́ sí lọ́ba àdẹ́dà ọmọ pa ìwọ̀ rẹ náà mọ́ sí lójúṣẹ́ náà fàásù náà ti sọ yìí pé ẹni tó bá fẹ́ mọ̀ bóun ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba kó wo bí òun náà ṣe mú ọ̀rọ̀ ọba àdẹ́dà nínú ẹ̀mí rẹ̀ tọ̀rọ̀ ọba àdẹ́dà máa kọ yín èèyàn lọ́dọ̀ ni béèyàn bá ti kọyán ọba adẹ́dà nínú ẹ̀mí rẹ̀ òbúyà láti talẹ̀ ẹ̀ṣẹ̀ òǹpáyà àti márùbínú ọba adẹ́dà òǹpá òfin rẹ̀ mọ́ ẹ̀mí rẹ̀ ń kọ́ ti ń kọ̀ n ti ń fẹ́ ni ìwọ náà ń fẹ́ kódà bọ́ ọba tí ì lè ṣe bó o ń fẹ́ òun ọ máa fi bẹ́ẹ̀ ọba adẹ́dà nítorí ń ni mò ń fẹ́ wàá fi rọ̀ mí lọ́rùn láti ṣe gbà lẹ́sìn fún mi bọ́ọ̀ bá ti tiẹ̀ lè ṣe gan wọ́n máa kọ́ ládàá pò ń ṣe fún ọ tọ́rẹ́ ní ìrẹ́ ṣe é òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fi sọ pé tẹ́rù bá dà ní àti ṣiṣẹ́ rí kan bí ò tiẹ̀ tí ì lè ṣe wọ́n máa kọ́ ládàá fún tó bá dẹ̀ dà ní àti dẹ́ṣẹ̀ tí ò ti dá ọba adẹ́dà òun ní kọ́ ẹ̀ṣẹ̀ fún un tó bá wá ṣe mistake ṣe ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ni wọ́n kọ fún kí là ń fẹ́. dàkàfọ adéhùn wọléhùn yà zẹlẹ tá a gbọ́dọ̀ kọ́kọ́ pé níwọ tawhid iman amana amana ni wọn lérí wa àsìkò rẹ̀ àmánà ni ìmúra fún àmánà ni ìmú ẹ̀gbin kúrò lára ìmú kúrò láṣọ ìmú kúrò níbi tá a ti fẹ́ kírun ìjẹ́kásìkò rẹ̀ ó tó ọ pàtàkì kí ni tún wá tún jẹ́ àmánà fún wa òní pé ọba adẹ́dà sọ pé wọ́n máa arsalna rasula illa liyuta'a bi iznillah àrán òjíṣẹ́ o bí ìbá ti pé ká torí pé ká lè bá a tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba bó o ló ṣe kírun bó o ló jíṣẹ́ lọ́sọ̀ àṣọlá ṣe kírun. àwọn májẹ̀mú la ti kọ́kọ́ ṣàwáyé májẹ̀mú ni àwọn nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó condition àrùn ni but wọn ò sí lára àrùn gangan condition àrùn ni tó jẹ́ pé tá a bá kọ́kọ́ mu wá ìrùn ò rí bi dúró sí ìmọ́tótó kásìkò tó ìfèsì kíbla ẹni tó bá wà ń káàbà ọ gbọ́dọ̀ rí kíbla sójú báyìí anywhere tó bá fèsì lára kíbla ó ti mú ẹni tí ò bá sí ń bẹ̀ direction ni ó fèsì ọba adẹ́dà wa fi rọrùn fún wa àwọn tí wọ́n á Madina torí location wọn ó ní ma bayna al-mashriq wal-maghrib kíbla ti ń bẹ láàrin north uh, west àti east ó ní kíbla ni èyí wọn that range ní ọ̀dọ̀ wa ń bí náà ìtọ́ Side of tó wà between east àti west Ta a means ta a fi lè sọ pé ah direction ni direction báyìí ẹnìkan wá dìde nísìn ọwọ́ akéwọ̀n báyìí within range náà lọ́wọ́ tàbá wá kí báyìí within range náà lọ́wọ́ ṣùgbọ́n kó kí ní direction bí torí wípé òun ló tọ́ka síbẹ̀ adẹ̀ ní ẹ̀rí pébi tó tọ́ka sínú òun ló dáa jù. eléyìí pàtàkì a gbọ́dọ̀ mójútó ní gbogbo ògbà básìkò òun ṣe ń change a máa mọ́nítọ̀ rẹ̀ bí ṣe pé kọ́mítì kan láàyè ni nínú mẹ́sítì àwọn tí wọ́n máa ń pa rẹ̀ pé hmm, kán máa fún wa nírò àsìkò pàápàá jùlọ àsùbá àwọn tí ń ká ṣùgbọ́n àní aago márùn-ún àbọ̀ nísìn kò mú o lẹ́kọ̀ọ́ bí kò mú. láti bíi five forty lòye tí ń wá àti ń wọ gẹ́lẹ́sùn bá a lè kí àṣùbà ni but èyí fọkàn balẹ̀ jù láti bíi five forty five ten minutes to ọkàn balẹ̀ pé ah àsìkò yìí ti tó kò sí dáàtú lẹ́yìn zoro nísìn láti nǹkan bíi twenty minutes to one zoro ti wọlé nínú masjid wa bí one la fi sí one thirty ni wọ́n fi sí tẹ́lẹ̀ tó nípa àwọn ọmọ school school one bí tó tó sopọ̀ mọ́ masjid yìí tẹ́lẹ̀ tọ́jẹ́ pé àwọn ọmọ yẹn tí wọ́n bá fi sí ti bí mójútó wọn ṣe léè ṣe léè àsìkò yóò fi máa bí tí wọ́n bá fi wọ́n one thirty. wọ́n ti ṣe tán kó fi jẹ́ pé àwọn náà jàǹfààní ìrùn ní ẹ̀ fifty one thirty but school ò sí ń bẹ̀ mọ́ nísìnyí school ti lọ síbò mi látara bẹ́ẹ̀ láti wò wípé ah when tó wà níyì mọ́ one o'clock a mọ̀ pé after máa ń change a change ń change rẹ̀ gbogbo wa gbàmí yóò wọ four thirty gbàmí yóò wọ to four. around this time before four ó ti tó But as you see, four ní. magrib tóorùn bá ti wọ̀ gbogbo wa láàrú nǹkan bíi six thirty seven magrib ti tó. ìṣá ìnísìn before seven before eight ó ti tó seven thirty seven forty ìṣá ti tó ten minutes to eight bámbámbá aṣọ àwọn àsìkò òrùn ìṣọ́ àsìkò yìí ẹ̀sìn ni ìmójútó ẹ̀sìn ni torí pé kí ni ẹni tó bá kírun tásìkò títò kò ní hàn ìbòòwò májẹ̀mú òun ni. aṣọ wà tó o lè wọ̀ níta àrùn tó o bá wọ̀ nínú òrùn kò mú. níta tó o rọṣọ tó o rẹ tó o bòdo o o o o rìn òhò ṣùgbọ́n tó o bá ṣe bẹ́ẹ̀ lórí irun tí o ti nǹkan kan léjìká rẹ torí pé kí ló jíṣẹ́ lásán àṣìlám sọ lọ́kùnrin ó ní ẹ má wọ aṣọ péńpélé kan ṣoṣo kírun láì bo èjìká ó lè jẹ́ ìró kan ló ní o ìzáàr kan ṣoṣo náà ló ní àṣọ bí ètè ìdá máa ń fi ṣe hajj yẹn ìhìrọ́mù yẹn tá a lọ mọ́ra báyìí ó lè jẹ́ pé ẹyọ kan ṣoṣo rẹ̀ ló ní bọ̀ tọ́ ọba lẹ́yọ kan ṣoṣo tọ́ ọba fẹ́ fi kírun ọ̀ pàwá sókè tó fi jù sẹ́sìká ọ̀tún èjìká òsì lórí rẹ̀ tó fi lè kí mu nígbà tí òun fi ń ṣe pàkáyà lẹ́pẹ̀ ṣọ́mù ṣé pàkáyà náà ó so jù sí ọ̀tún báyìí ó jù sósì ó so òjíṣẹ́ náà ni kí nǹkan wà léjìká gbogbo eléyìí ó ń ṣe tafsir ọ̀rọ̀ ọba adẹ́dà pé khudhu zinatakum inda kulli masajid ẹ ṣọ̀ṣọ́ yín nígbà tẹ́ ẹ bá fẹ́ wá lé ọlọ́run ọba wá sí ìjọsìn obìnrin wa ń kọ́ ojú àtọwọ́ onìkan ló lè filẹ̀ gbogbo òyòkù ó gbọ́dọ̀ bọ́ọ̀lù. eléyìí pàtàkì a gbọ́dọ̀ ṣọ́ táwọn obìnrin wa máa wò pé òkè àwọn ò lè ṣe gbàgẹ̀rẹ̀ yẹn lọ́lẹ̀ wọ́n lè fi sọ́ọ̀pù sọ́pọ́ọ̀tì ẹ̀ ara rẹ̀ torí pé kí ni ẹsẹ̀ wọn ìhòòhò ni àmójútó ilé kórí ara wa táwọn ará wa àwọn ọmọ wa ìyàwó wa torí wípé ọ̀ràn yẹn ní fọ́kùnrin kọ́ ran ìyàwó rẹ̀ àtàwọn ará rẹ̀ lọ́wọ́. lórí ẹ̀sìn kí a má bàa ṣìṣe gbogbo sùúrù tó bá gbà ó torí kí lọ́ba adẹ́rẹ́ sọ ó ní kú àǹfọ̀sẹ̀kùn wa alaykum náà ẹ ìṣọ́ tó nípa fún orí ara yín àtàwọn aráalé yín kó nínú kíni nínú ná. ntí ò ní jẹ́ kí wọ́n kó sínú ṣírk ẹ yìí fi yẹ wọ́n jẹ́ pé nínú gbogbo ilé òpó mẹ́ta tó jẹ́ wípé ààrò tí àwọn ààrò mẹ́ta tí gbèsè ayé ẹ̀dá dúró lé lórí ni tó dẹ̀ jẹ́ pé tí ọ̀bá rí yanjú láyé ń bí kò ní rọ́nà lọ́njọ́ gbèǹdèrè àdìkíyàmà a gbọ́dọ̀ mójútó. Allah wasifati wasman ọba àwọn àpèjúwe rẹ̀ àwọn rẹwà rẹ̀ gbogbo ń téèyàn gbọ́dọ̀ kéèyàn má bàa wọná lórí ọba adẹ́dà a gbọ́dọ̀ mójútó a gbọ́yé a wà mọ̀ lórí rẹ̀ a sì kọ́ àwọn aráalé wọ́n mọ̀ ń tá àgbọ̀ ibi tá àgbọ̀dọ̀ rìn sí ẹ̀sìn gbogbo ń a bá fẹ́ ṣe a fẹ́ jẹun a fẹ́ mu kí n là á jẹ bóò ni wọ́n ṣe rìn bóò ni wọ́n ṣe wọṣọ ọ̀ràn yẹn òbí ni kọ́kọ́ máa rẹ̀ ní bí ó ṣe wọṣọ ọmọbìnrin mùsùlùmí ọ̀kan lè múra tán á jáde ńlé káwọn òbí rẹ̀ máa wọ ràn wọ́n ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ nù wọ́n gbọ́dọ̀ mójútó wọ́n gbọ́dọ̀ ṣọ́bi tí ń rìn sí wọ́n gbọ́dọ̀ probo ẹ̀ ọmọbìnrin subhanallah kò gbọ́ yé. kò mọ̀ láì dáa ọ lọ yunifásitì ni ọ jáde ń lé dáadáa àwọn pàwù tí ẹ jẹ́ classmate ẹ̀ tí wọ́n jọ ń ṣe tutorial nǹkan kan wọ́n ní à jáwọn já ọ sí nǹkan ọmọ mú kọ́pọ̀lọ́ yé wá dáadáa kí ni wọ́n já sí igbó pé wọ́n fa owó òkú kó o rí obìnrin ń fagbó bẹ̀rẹ̀ sí fagbó. wọ́lá ibi irú báyìí náà wọ́n sọ fún àwọn obìnrin à yẹ ká lọ wo program kan wọ́n ń ṣó rẹ̀ lórí lórí lórí fíìmù táwọn máa ń wò wọ́n bá gbé lọ kí ni níbo ni wọ́n gbé lọ àwọn ọmọ pa ò àwọn ọmọ tẹ́ ẹ̀rọ yìí pé. wọ́n jáde nílé tó lóko ẹ̀sìn wọ́n dẹ̀ rí jájẹ tó yẹ pé wọ́n ti ṣìnà níbo wọ́n mọ ọmọ ọlọ́mọ lọ ibi tó ń ti ń wò wò ń bẹ̀ ó ní ìgbà ó ó àti ọwọ́n ọfẹ́ máa tẹ̀sítì ẹ̀ kò káwò láàrin àwọn ọkùnrin bí wọn ò pé náà ń pè wọ́n. mùsùlùmí ló fi jẹ́ wípé mùsùlùmí à èèyàn máa pòlíìsì ọmọdé gbogbo bíi. kan nínú àwọn máa ń sọ fún mi wípé ọmọ kan nígbà tí ó wọ yunifásitì ìyá rẹ̀ ló mú wá wọn ò fún ní fóònù ṣẹ́ẹ̀tì kan ní wọ̀ òní wá wọ́n ti ọmọ ẹni tó ṣe o wọ́n darapọ̀ máwọn ọmọ ọkọ mọ́ sọ ọmọ ilé tó ti jáde wọ́n á tún ṣe kẹ́rẹ́ wọ́n tún abẹ́wò kí ló padà ṣẹlẹ̀ first class ló jáde kéésì yìí nìkan bí n ṣe ń gba scholarship seven ní ń gba ti kínní ní ń gba ti kínní ní ń gba ti gbogbo ẹ̀ látara bẹ́ẹ̀ ló ti ló bẹ̀rẹ̀ sí pààrọ̀ aṣọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bó ṣe ń ṣèyùn ní rántí ilé torí pé wọ́n ti sọ fún wọn rántí ọmọ ẹni tó o ti kọ̀ráàyè láti sọ wípé wọ́n àtẹ̀bà ti pé wọ́n máa whatsapp wọ́n máa facebook débi pé yóò gbọ́pọ̀ púpọ̀ yóò tó kọ̀kọ̀ púpọ̀ yóò ṣe kínní ọ̀sán tọ́ba yẹ lẹ́yìn àwọn engineering course ẹ̀ bóòlù ń ṣe fẹ́ yanjú rẹ̀ àti tọ́ba rọ̀ máa ń tí ó lọ ṣe torí pé kí ìdíyẹn bá bá lọ bìkan lèèyàn gbájúmọ́ kò rí jẹ àwọn òbí rẹ̀ ò rí jẹ wọ́n dúró tì wọ́n ṣe kún gbọ́ngbà tọ́gọ̀ ọ̀rọ̀ bá jẹ yóò tán ní mo wá bẹ́kùn bẹ́kùn ká gbogbo eléyìí ìmójútó máa bá ìdópin ọ̀ràn yẹn ni ẹ wọ́n ti má rí ẹ̀hẹ́ tí wọ́n bá ti má rí nǹkan. ìyàwó Fatima ọ̀ má rí ilé tó ti jáde fa ilé tí sọ́mọ̀ ti ń kọ̀nẹ́tì ilẹ̀ lẹ́yìn ara ta ló ti jáde ẹni tó dáa jù lẹ́dà ta ló dáa nínú ta nìyá tó bí kí ló jíṣẹ́ náà sọ ó ní khairu nisa ilẹ̀ alamina arba àwọn tí wọ́n yanjú jù tí wọ́n dáa jù nínú gbogbo obìnrin ẹ̀dá ó ní mẹ́rin ni wọ́n. ó ní asia mariam ìyàwó ànábì isa ìyá ànábì isa sallallahu alaihi wa sallam kí ló bá dé fi júwe rẹ̀ ó ní alẹ́tì asanat farjaha ó kó òwò rẹ̀ ó bòyí òwò rẹ̀ wà sọ́dọ̀ kọ́tìbí kẹ́lìmá ti rọ̀ bí ha ó mú tẹ̀wò yìí dìrò ó dúró pẹ̀lú ọlọ́run ọba ó pàṣẹ ọlọ́run ọba mọ́ wà kó tóbi yìí kí lọ́ba rẹ̀ dàbí parí ọ̀rọ̀ rẹ̀ ó ní wà káyọ̀nì tí mílíọ̀nù kọ́ni tì ó wà nínú àwọn tí wọ́n kóra ro tí wọ́n dúró déédéé fọlọ́run ọba òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ oníwà asia asia yàwó fìràwọ. kò sí olórí ibú nínú ẹ̀dá tó tó fìràwọ lẹ́yìn ìbílẹ̀ ìbílísù gan sọ pé òun òun bẹ́ẹ̀ dà ó lóun dáa ju bàbá ńlá wa ádámà lọ ntọ́sọ̀ kí ni olórí burúkú fìràwọ sọ ó ní alẹ́ rọ búkú mi rà àbúdé àbúdé òní. ó ti ẹ̀mọ̀ pọ́pà kan ń bẹ lókè tó lékè ọ̀la lórí àlárẹ̀ṣì ó lè ní ó lòun iftiran kéèyàn sọ̀rọ̀ ni ó ní ẹ wá máa Asia àríyàsẹ́lá òjíṣẹ́ náà sàásánà ni ọ wà nínú àwọn obìnrin tó tó dáa jù nínú obìnrin wọ́n wà lábẹ́ olórí burúkú bọ̀ tó ń sórí burúkú ó dúró déédéé ìtún bẹ lọ́wọ́ bá ní najini min fir'aun wa amalihi wa najini min alqawmi zalimin yàmi lọ́wọ́ fir'aun náà àti iṣẹ́ burúkú ọwọ́ rẹ̀ àtàwọn èèyàn burúkú tó kó jọ fira kò bá wọn ṣe wọ́n náà wọ́n náà yìí àwọn òtún lòdì iṣẹ́ lásán àṣìlám dákọ̀ ó ní Khadija ọmọ Khuwailid ìyàwó òjíṣẹ́ lásán àlọ́sọ̀lọ̀ ọba adẹ́dàmọ́ màláìka tí òjíṣẹ́ lásán àṣìlám wípé Jibrila ní ìrẹ́ òjíṣẹ́ lásán àlọ́sọ̀lọ̀ ọlọ́run ọba ní kí n wá òun sálámà sí Khadija ọwọ́ ní kọ́ ọ bóun sọ fún un wípé wọ́n ti kọ́ ààfin fún un nínú ọgbà àlìjánná kò tí ì jáde láyé lẹ́yìn ìgbà jáde láyé pansalama òun nìkan torí bó ṣe soríire tó ó kó dajì ń bẹ àti tani àtọmọ rẹ̀ Fatima. síbẹ̀síbẹ̀ tó bá di òru òjíṣẹ́ náà sàásìlà ọ̀yọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yóò lè máa gbọ́rò kí ní ṣẹlẹ̀ láàrin wọn torí a stitching time saves life not only life it saves millions sometimes tí nǹkan ọ̀bá tí bù tẹ́ ẹ bá tètè paná rẹ̀ òbí òbí lòbí ọmọ jẹ́ òbí ọmọ yọjú sáwọn ọmọ ò ní sọ pé àtòrí ah, pé ti graduate ó ti marry ó ti ṣe ọ wà yẹnu lá ọ̀fẹ́ yẹnu fún àṣepáànù nu ó sì lọ́nà ọ yọjú sí kí ló ń ṣẹlẹ̀ o kí ló kọ́kọ́ ṣe nígbà tí marry ìyàwó ló fà mára torí pé kíni ọmọ rẹ lọ ọ̀kan nínú àwọn ọmọ rẹ lọ ntí ó lè mà lára ọmọ rẹ ìwọ ò lè mà á tọ́mọ rẹ ọba lè ṣe dáadáa ìjọkùnrin tí ọba lè ṣe dáadáa ṣé yóò wá sọ fún ẹ bọ̀dì ìyàwó mà náà ìyàwó mà tíyàwó bá sọ fún ìyá ọkọ rẹ pé ah àfa èèyàn rẹ ni wọ́n wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n kò èé ṣara rẹ ìyá ni ó gbé lọ bá bàbá bàbá ẹ má jà fi iná sórí òrìlé sùn ọmọ ike èso oúnjẹ lọ́wọ́ ajẹ́ ń lé wa o ẹ̀jẹ̀ á wà nǹkan kan o wọ́n lè má jẹ́ ọmọ tí wọ́n ó fi pàgbó jẹ̀díjẹ̀dí fún tí wọ́n ó fi mú nǹkan tára rẹ̀ ó fi máa jẹ́ pépé fún pé tí máa ti ń sábà ní ọmọ ẹgbẹ́ kan ọmọ àwọn òǹgbà yóò máa ròyìn pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ ni kò ní mọ̀ pé iṣẹ́ ọmọ dáadáa yìí ni tó ti tó fọ̀rọ̀ lọ àfiwọ́nlẹ̀ àfiwọ́nlẹ̀ rahimahullah rahimahullah walidina àwọn òbí wa wọ́n sọ pé a máa rí wọ́n sọ pé à ń ṣe dáwà wọ́n sọ pé a ti dá dúró kẹlẹkẹlẹkẹlẹ aago mélòó aago méjì òru ta lélẹ ta ni wọ́n sọ fún ọ pé ta ni bá tún olórí ire èésùn níwò yìí o ẹni tí ń ṣe dáwà èésùn níwò yìí o ẹni tí ń bá ń sùn níwò yìí o nínú oorun sàárè sùn o àbó jíjú bọ́ ń bulẹ̀ fún ọ̀nà wọ́n tún padà lọ tó tún da aago mẹ́ta àwọn àbúrò mi sọ pé bàbá ìṣá ìtọ́gọ̀ ọ̀rọ̀ wa ń jẹ nílùú kọ̀ mára kéèyàn wá fi gbogbo òru sùn ó dìgbà àsùbá àbá tó kò mára ni kò ṣeé ṣe kí ló fà torí rírè wọn òbí gbọ́dọ̀ mójútó yùn ẹ mọ̀ ti ti ti ti rówó àná lákàádá ìbéèrè yẹn tí ò máa ti da gbogbo nǹkan níbo lẹ ti rí abèrè gbogbo eléyìí àmójútó lópin ìgbà tá à ń bá ń bẹ láyé gẹ́gẹ́ bí òbí òbí lòbí ọmọ jẹ́ èmi ọ̀ràn yàn mi ò ṣé ọ̀bíríngìn rẹ̀ àti tiẹ̀ sọ́jọ́ra kò sí lábẹ́ òbí àwọn òbí ò rí tọ́ ó ti jákùn láti kékeré ọdẹ àgbà gíga ọmọ gáréèjì ìwọ́dọ̀ wá ní ọ̀bíríngì báwọn ṣé a máa fara wéwu wọn là ìwọ padà sípìlẹ̀ rẹ ọ̀ràn tí ọmọ tó ṣe ìpè rárá ẹni tí máa gbàmọ̀ràn òbí nìwọ lórí dáadáa bí tí wọ́n bá kù sí ó ṣàlàyé fún wọn pẹ̀lú kíni pẹ̀lú jòbì. ọ̀wá ní máa ya òní ya ọmọ ta dájú ẹ̀sìn. aslam kò sínú sífà tá a fi júwe mùsùlùmí aslam aṣa a. nàbí ilá ẹ̀ Musa sallallahu alaihi wa alihi àti bọ́dà rẹ̀ ọba adédàrán wọn sí ẹni tó ṣe olórí burúkú jù nínú ẹ̀dá kí ló sọ fún wọn ó ní wọ́n kú láàlẹ̀hù qawlan layyina la'allahu yatadhakkar aw yakhsha tó o bá déwájú rẹ̀ o mọ̀ sọ pé torí pé olódodo lọ́wọ́ kọ́ ọ wá gùn gàràgàrà o ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ tó tutù lọ́ọ́ sọ fún o ẹ wo bó ti bẹ̀rẹ̀ wọ́n máa sí kàbí èmi kàyà musa èwo ni ètò òfin sọ́wọ́ yìí musa ó ní ìyá àsọyà ọbẹ̀ rẹ̀ sí rè ọba adẹ́dà kéǹjẹ kó tó rán sí ó ní à àwa láàrin yọ àṣẹ bá àṣẹ bá wà fàá tàmà fàá ó dẹ̀ sẹ́ńtóṣe ó bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ kan Musa lọ́rùn síbẹ̀síbẹ̀ nǹkan sọ̀sọ̀ pé torí pé òun ti jáde bí ọlọ́run bá kóun náà wàá máa dídùn du ọ̀rọ̀ kan máa sọ̀kò ọ̀rọ̀ fún là ó gbé pẹ̀lú pẹ̀lẹ́kùtù ó ń bẹ̀rẹ̀ sí ó ń bá fà ó ń bá ṣàkàrò títí títí tọrọ fi débi tó dé mùsùlùmí máa ń ṣe léyìí kọ́ ṣe ni torí pé kí ni àríkòsè tó dáa jù níbẹ̀ lára ta ni fi Rasulullah tó lára òjíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá pẹ̀lú eléyìí lèèyàn fi sórí ire pẹ̀lú eléyìí lèèyàn fi tánre pẹ̀lú eléyìí lèèyàn fi jèrè níwájú ọba adẹ́dà subhanahu wa ta'ala eléyìí ni àpèjúwe wòlíì àyànfẹ́ ọba adẹ́dà àwọn tí ò ní sípayà fún wọn níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama àwọn tí wọn ò ní rí ìbànújẹ́ kọba adẹ́dà kó ṣe alọ́kàn nínú wọn àwọn tí wọ́n ń kó ìró wọ́n ń kí sásìkò wọ́n mú un wá ní bọ́ba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ lásìlá rẹ̀ fọlọ wọ́n ń fi ń kọ́ àwọn ọmọ wọn wọ́n ń fi ń kọ́ ara ilé wọn kí lọ́ba adẹ́dà wàá múra àlẹ́kẹ́ bí sọ̀lá pa àwọn aráalé rẹ láṣẹ ẹ̀rún kíkì o wàstọ́dìrà àléhà wàá mú sùúrù pẹ̀lú wọn kọba adẹ́dàjà lè mú sùúrù pẹ̀lú wọn kọ́lọ́ mọ̀jẹ̀ wọn ó ṣe tiwọn lọ́tọ̀ kájọ wọlé ọ̀la kájọ wọlé ọ̀la ṣàlá àlùkẹ́rì bó o là á ṣe kíyàn bó o là á ṣe kíyàn ṣàlá àlùkẹ́rì àwa la ti fi sẹ́yìn àṣùbà o ya imam aago mélòó la àṣùbà ten minutes to six Titi six thirty àsìkáàrù tá a bá ṣe wọ seven ṣáàlà kẹrì kọba àrẹ lọ gbà títí seven a máa bẹ̀rẹ̀ halkọ wa kọba àrẹ dà kọba àlọ́wọ́ sí kọba àgbà lẹ́sìn kọ́mọ́dàlú àláyà kọjá bá ń bi ó léèrè káfí sórí ire táyé ń bí àti ti gbangba ajọ́ ìgbéǹde alkiyama subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم جزاكم الله خير ẹ̀ eh, ká lè lè ká gbọ́ iná àbí. so ọlọ́run kó bá wa tẹ́lẹ̀ sáré sà náà wọ́n pè mí sákèsì ní. àwọn nǹkan kan ní ṣẹlẹ̀ tí yẹn fi ìfẹ́ yẹn fi ń yòrò tó fi ń di pé kò wá fẹ́ ṣe bí ẹ ń sí bẹ̀ mọ́ nípa. mi ní dáùtù lórí rẹ̀ pé ọba adẹ́dà ó lè jí ìfẹ́ yẹn padà kó dẹ̀ dá padà sí ọ̀nà tí ohun gan ò ní lérò. awẹ́lẹ̀ kó dún ní máa pẹ́pẹ́ ń fúrú fún ọba adẹ́dà pàápàá jùlọ ìdíje lóru kó wa máa bẹ ọba adẹ́dà kí ọba adẹ́dà kó má ṣàdá ìfẹ́ òun ìfẹ́ ọkọ òun padà sí òun lọ́kàn kó dẹ̀ fi ìfẹ́ tòun náà sí lọ́kàn gbogbo tí kò yóò pa náà fẹ́hùn kọba adẹ́dà bá wọn mú kó kọba adẹ́dà jí ó lè kájú òṣùwọ̀n rẹ̀ adáwáhì asani kọ́ máa ṣe pẹ́pẹ́ ń furu fún un kódà bí ó bá bẹ̀ ọlọ́run là á bẹ̀ àìbẹ́ èèyàn kò ṣiṣẹ́ fáwọn mẹ́rin kò ṣiṣẹ́ fòbí òjíṣẹ́ náà sàásìlà fi sọ yí pé wọlé ó zọ́nà máa kà kódà tí àwọn òbí bá ṣàbòsí sí ẹ ọ ṣe dáadáa sí wọn ọ máa ṣàdúrà fún wọn ọ máa náwó nǹkan sí wọn ọ máa pọ́n wọn lé ọ máa bàbàrà wọn ò ní sọ wípé torí wípé wọ́n ṣàbùrú sí ẹ ọ wà á wọn náà wà á lè gbé ewu sí wọn abẹ́dẹ̀ torí pé kí ni àwọn sọ̀tò àbúwá bìlìjẹ́nà ni wọ́n lẹ́kùn àárín gbùngbùn àlìjẹ́nà èèyàn ni wọ́n jẹ́ téèyàn àwọn bá ṣì ṣe sí wọn gbogbo bó bá ṣe lè wù kóró fóun ṣe pẹ́pẹ́ ń fúrú tó ọba adẹ́dá yóò fojú rẹ̀ wọlé kọ́nà ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ olórí ìlú a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún pẹ̀lú rẹ̀ a dẹ̀ máa ṣàdúrà fún ọba adẹ́dà kọ́ máa ṣe dáadáa jọba rẹ̀. yóò tẹ̀ wá lọ́wọ́ aburú rẹ̀ má jọ ṣẹlẹ̀ sí wa. ọkọ èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí sọ ẹ́ ya ni ọlọ́sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀lá òjíṣẹ́ náà sọ̀lá ní ṣọ́ ọlọ́kọ ó lẹ́ ṣe ṣe máa tó ní à èmi ò máa lù èmi ò o èmi ò o òjíṣẹ́ náà sàlá sàlám kí ló òjíṣẹ́ náà sàlám sọ fún sọ́yìnbó jẹ́wàmí lẹ́kọ́lì ọ̀rọ̀ sókí àdìtú ọ̀rọ̀ lòjíṣẹ́ náà sàlá sàlám máa sọ kí ló òjíṣẹ́ náà sàlá sàlám sọ ó ní wà jannatuki wà náàrúkì ó ní àlìjánà rẹ nu o iná rẹ bí gbogbo ara rẹ bá jẹ́ egbò tó ń sun ọyún látòkè délẹ̀ tó wá tẹnu bọ̀ láti di ẹsẹ̀ ọ̀wọ́n ń pọn aládé bíi orí èyí tó kéré jù nínú ẹ̀tọ́ rẹ̀ ò tí ì mú wa kọ́bẹ̀. pẹ́pẹ́ ń fúrú kan máa ń ṣáájú tẹ́lẹ̀ kọ́rọ̀ tó dà báyìí kó rí zoomu rẹ̀ in large number but pẹ̀lú kíni àdìọ́kàn wípé wọ́n bá dẹ́dà ojú rẹ̀ rẹ ni mò ń fi ń wà láàárọ̀ kọ́ mi o bá ń ṣe dáadáa fún bá ń pè padà bá máa ṣàdúrà fún máa ṣe gbogbo ilé inshallah al-karim kó dún ní mọ́ ilé yìí láti sè lọ in two weeks time á gbọ́ tí o bá jẹ́ outcome inshallah. jazakumullahu ìbéèrè kejì wọ́n léèyàn mélòó láàárín táàbì pé jama lélẹ́yìí tí wọ́n lè kí júmọ́ sọ̀látò júmọ́ àyàn mélòó. èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù bíi ti jàmá wákàtí márùn-ún náà ni. èyí tí kó jẹ́ agbègbè tó jẹ́ yí pé wọ́n ń fẹ́tù síbẹ̀ tọ́ra àwọn òjíṣẹ́ náà sàásìlà máa ń rìnrìn àjò àdẹ̀gbọ́ pé wọ́n ń kírun ní rìn àjò ìrun jimá kì í ṣe yẹn nìkan tó jẹ́ wípé alekimu jimá ní ìrìn àjò wa ń jọ́ ni àwa náà wá bẹ̀rẹ̀ jimá wa lórí ìrìn àjò yẹn ni ẹ̀rí tó wá pé ìrun jimá ò sí lọ́rùn àyàn fún arìnrìn àjò kò ní síbẹ̀ but àwọn fuqaha wọ́n ní kó tó èrè ogójì ẹ̀rí wọn ni wípé fayidara ó ti jẹ́ ọ̀rọ̀ tán àwòlá wọn fọdù iléha إليها kúkà kọyìmọ àwọn tí wọ́n dúró pẹ̀lú òjíṣẹ́ lásọlá àṣọlá ń jọ náà lọ́hùn wọ́n ní àrà ń fọ tì ní wọn ẹ̀rí tí àwọn mú wá nù pọ̀ ah, ibi tá a lọ wò ní Madina yẹn náà ni wọ́n ti ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ náà so but èyí tí ó fẹsẹ̀ nílẹ̀ jù wá nínú al-ajwabatu an-nafi'a òun náà ní wípé tí ó bá tá a bá fi lè kírun wákàtí márùn májẹ̀mú rẹ̀ náà ní ti jímọ̀ torí wípé jí ìrun ìrun lòun náà dà. ìlàkùnrin ọ̀kẹ́ gbà á sọ. tàbí ẹni ìbéèrè wípé ó ní òun ti lọ́kọ ó ti ṣe díẹ̀ wọ̀tọ̀ ọlọ́wọ́n ọba àlekẹ́ aláwọ̀ sí ìjogún ọmọ fún ó ní gbogbo ìgbà tó máa ti wá rí àwọn ọ̀rẹ́ òun pẹ̀lú ọmọ lọ́wọ́ àbẹ́lẹ̀ tó lórí sínú inú òun ó máa bàjẹ́ débi pé omi ó máa bọ́ lójú òun <clears throat> kódà kan ń gbà mí òun ó máa lérò pé ọlọ́run ti bá òun tì òun sì máa kírun lóru dáadáa àmọ́ bànújẹ́ yìí ò fi múlẹ̀ ọ̀gọ̀rọ̀gbà tó sì máa ń wá tóun bá dá wà ní pé kí ni ìmọ̀ràn tí ẹ lè fún un lórí ìbá ìmọ̀ràn tá a lè fún un ni wípé yálà ó dá wà o tàbí kò dá wà kọ́ máa ṣe tí ọba adẹ́dà pa àwọn ànẹ́bí ọlọ́run ọba láṣẹ kí ló pa wọ́n láṣẹ ó ní wọ́n dá wà o wọn ò dá wà o wọ́n wà nínú ìnira o àbí nínú ìdẹ̀kùn o. فسبح بحمد ربك بالغدو والعصر كما شاف ما فبعدنا كما فكن بلوني سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اغفر لي وارحمني وأديني wàáfíìnì wàrúzùkùnì kọ́ máa kún fún ṣíṣe rẹ̀ alálẹ́ àkàl ó lè máa ṣe ọgọ́rùn-ún lẹ́yìn gbogbo òun tọ́ba wa jẹ́ òru ni kọ́ máa ṣe rẹpẹtẹ bọ́ba wa jẹ́ kí ilẹ̀ tó mọ́ ni ṣèkìlì Islam Ibn Taymiyyah ó mú ìmọ̀ràn wá pé kéèyàn máa kún fún azkar kan ní kílẹ̀ tó mọ́ ní sáàrì yẹn kí la azkaru ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li sha'ni kullah wala takilni ila nafsi tarfata aini abada subhanallah zikir ni tó a kó ẹ̀mí ró a kó ara ró lójú ọ̀nà ọba adẹ́dà gbogbo èròkérò tó ń òpin dáhùn láàmú ọba rẹ̀ náà ọba lé jìnnà yóò mú ẹ̀mí rẹ̀ dúró dáadáa torí tẹ̀mí rẹ̀ bá dúró dáadáa ìkẹ́ ọba adẹ́dá ò lè ṣẹlẹ̀ à ń bẹ bá adẹ́dá kó wọlé àwọn kan ṣoṣo rẹ̀ àti fẹ́ tá a ní sí òjíṣẹ́ náà sílẹ̀ tá à ń fi kójọ ọ̀pọ̀ báyìí kó bá a tètè dùn nínú kì í ṣòun nìkan gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n wà lórí condition bẹ́ẹ̀ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé. àmín jazakumullah khairan. wọ́n bèrè wípé ṣé àlùjànnú ṣó lè fa àárẹ̀ fún yàn ṣé àlùjànnú lè jẹ́ sábàbí jàǹbá fún yàn accident. wọ́n ní tó bá wá jẹ́ wípé àjẹnú fa àárẹ̀ fún yàn àbó fa accident fún yàn ìbéèrè ni ó pé ta láṣọ kó pẹ́ nìyẹn. Ọlọ́run. àní sọ pé àjẹnú ló pa. rárá òun fi ṣe sábàbí. ṣé ọlọ́run bá rikẹ́ lá fún àwọn àjẹnú lágbára àti lè pa nǹkan míì. kò sẹ́ni tí ọba adẹ́dẹ́ òfin lágbára láti pa nǹkan míì tí èèrà tààyàn ó lè ṣe sábàbí kú rẹ̀ tí èèrà kéré jà àjẹnú lọ ló fi jẹ́ pé mùsùlùmí olùgbàgbọ́ òdodo kò ní yọ́ máa gbìyànjú kò sí àkàr tó lágbára àgẹ́sì nǹkan yìí bí ayatul kursi sáà dẹ̀ mọ̀ pé tá a bá fẹ́ gégi àwọn mọ́jẹ̀mú wà tí ó jẹ́ kí igi yẹn ó ṣe é gé yàtọ̀ sí pé àáké gbọ́dọ̀ mú ọwọ́ tó gbá àáké mú kọ́ òun náà gbọ́dọ̀ ní ìkìní tí ó ní kìní tí ọwọ́ yẹn tó jẹ́ pé bíi pépà ni tí ń ìkíní ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dà àti ìsúnmọ́ ọba adẹ́dà rẹ̀ akeem àti sharpness rẹ̀ ó ní àwọn aya Quran àti ètò wa nínú masorat nínú ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lám àdúrà Quran lòun náà torí ìrùtítù Quran wà mí fúlùmáà. wọ́n fún mi ní Quran wọ́n tún fún mi ní nǹkan ní rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan ní ìdí rẹ̀ yẹn ni mò ń fi ń tu. lè jẹ́ pé ayat kùsì ẹyọkan ṣoṣo ní ọkà yóò work lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni rẹ̀ lágbára ìmáàmù ahmed ò tiẹ̀ níkà torí ìmáàmù sunna kí ládé tá a fi ń pè ní ó tóbi o kọ̀ọ̀kan ni o gbangba ni o gbogbo tí ó bá ṣe yóò make sure wípé ó ní ẹ̀rí nínú ìṣesí òjíṣẹ́ lọ́sọ̀ àtọ́lán tàbí ọ̀rọ̀ rẹ̀ tọ́lá àlọ́sọ̀lá ìṣesí rẹ̀ a bó ṣe máa ṣe kò tiẹ̀ ní kàǹkankan ó lè kó bàtà rẹ̀ kí wọ́n sọ pé ẹ lọ́ọ́ fi hàn àlìjàn níhùn pé amadu ní kí àlìjẹ̀nu jáde lára ẹni tó wọ ara rẹ̀ wò bí àlìjẹ̀nu bá ti rí bàtà lọ sọ pé ẹ̀jẹ̀ ń jáde yẹn fẹ́ wàhálà amadu lẹ́bùn lẹ́bùn wà tọ́jẹ́ pé torí bó ṣe súnmọ́ lọ́wọ́ ọba ìgbà tí ọba fi ka mẹ́ta méje ìyẹn nǹkan yẹn ó kù mẹ́ ọ ṣẹlẹ̀ sí obìnrin àlìjẹ̀nu ó kó sí lára débi pé owó lulẹ̀ kò tiẹ̀ lé ní ìgbàtọ́kọ rẹ̀ kà á dé one fifty ló ní béèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní mọ́wọ́rì kọ̀mọ́ntọ́ ṣẹlẹ̀ pé pé kí ni àlùjánu ti sá kúrò lára rẹ̀ ẹlòmíì lè jẹ́ wípé yọ̀ọ̀ka two masala tí a bà wọ́n tó bá rí bí ìgòkó kìíní sí tá a wá yí omi dúrọ́mù sí ṣé a rí ìfẹ́kìtì kóòkì yẹn ń bẹ̀ mọ́ abẹ́dẹ̀ ó sì rí gangẹ́lẹ́ nù afkar bí n ṣe ń fọ ẹ̀mí mọ́ ni ó máa fún yàn ní ìkìmí mọ́ ní àtàrà àti fọkànbalẹ̀. kaama hyɛ ne sɛkaw keese ntaase so ne ka ɔnim tiro jɛfu rara ibaade a ne nsa ngba lori aya melo ni bɛ n'aya de funfun ɛyɛ ɔka abi awaasi melo ni bɛ mbɛ awaasi kɔ kata nka ngba lada mewa mewa lada yɛ ti duro fún musulumi. so nta ma le ni pe wo ba deda ma fi mo lori ilada ine kan nti mo n ti n sun je o tete sele a ma ka repete ti na ba ti tan laso eje o ti le so lo fi je pe ika re o ma n je ko tete ya ninu ti ma n je ko tete ya. onisiroti lè kílàsì di mọ̀ ẹ̀rọ̀ta tọrọ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ìgbà tí atẹ́gùn fẹ́ gbogbo ẹ̀ ń ṣe gbàgbàgbàgbàgbà ẹ̀rú bẹ̀rẹ̀ sí bá Uqba ibn Nafi' kí ló sọ fún òjíṣẹ́ náà àṣọlá sọ fún ó ní ya Uqba ìrẹ́ Uqba qul wallahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas la yus'alu Allahu bi afdal minha mẹ́tẹ̀ẹ̀ta yìí àìsí nǹkan kan bẹ lọ́wọ́n ọba nǹkan kan tó lọ́lá ju súrà mẹ́tẹ̀ẹ̀ta ìlọ àìsí bẹ lọ́wọ́n ọba. wàlá ayẹta awọ́zù alimuta awùí ní afọ̀mìnà ẹ̀yìn sádi ọlọ́wọ́n ọba pẹ̀lú nǹkan kan tó súrà mẹ́tẹ̀ẹ̀ta mọ̀jára <laughs> ọ̀kan yìí náà ọmọ ìyá wa nígbà yẹn kò tí ì lágbọ̀ọ́yé lọ títí. ọmọ ń di kúdúrú kúdúrú yẹn káàkiri ọfọ dẹ yà rẹ̀ bí nǹkan mi ọwọ múṣírìkì kan lọ́wọ́ eléyìí lọ ọwọ́ rẹ̀ bá kákò kò síbi tí wọn ò lọ kò róògùn rẹ náà ọmọ sọ fún pé títí ẹ̀yẹ ní súnà súnà ẹ̀ dénú gbogbo nǹkan nǹkan tó serious lẹ́yìn máa mú bíntín ọ̀dà jẹ́ àwò ní kakúrú wọn láàhàd ṣe tífùlù sọ́wọ́ rẹ̀ tọ́fọ̀lù kakúrú wọn láàhàd kúlọ̀ọ̀bẹ̀ fẹ́lẹ̀ kúlọ̀ọ̀bẹ̀ náà fipá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹni ẹ̀ wẹ́ àá ṣe ń bò tí ní àá ṣe ń ọba dẹ̀ ṣe lóòótọ́ bó ṣe fi nà lọ́wọ́ bá náà wọ̀n n tó jẹ́ kóun náà serious pẹ̀lú sunan tó fi dẹ̀ tó serious ó ní à èwo lélẹ̀ à ó ní ó tún pọ̀ bíbí afẹ́ ìjà yín sí ni ọjà mi sí èwo ló tún pọ̀ ń bẹ ó ní à ìwé kan tẹ wọ́n ti ní history muslim tọ́ ọ bá ti rà á náǹkàlé oríṣiríṣi tó jíṣẹ́ náà àṣálà fáwọn àtàdé ó rí ń bẹ ó ní ó fún ọ ní náǹkàlé ó ní bẹ́ẹ̀ <laughs> ó ní á náǹkàlé yìí ò dàrẹ́ ní ọ̀jẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ ní à òun tó ń nà àjẹbí dẹni bó ṣe dẹni tó ń tó rìn mọ́ súnà so gbogbo opportunity tí dáhìí àbá ní opportunity ni láti súnmọ́ ọba adẹ́dàá wo ẹni tí kò tí ì lágbọ̀ọ́yé níwò wípé ẹ̀bá àwọn eléyìí àwọn ìwọ náà wà ní condition tó burú jù báyìí lọ tẹ́lẹ̀ ọba tó kẹ́ ọ kò sàríkáwà ní pé òun ò ní kẹ́rù wọn mọ́ dáìyà kìí ṣe mufti ni ọ dáìyà ni ọ tó o bá réyàn nínú condition tó wọ̀wọ́ ọ fẹ́ fà ni láti lè connect ẹ̀ mọ́ bá a ààyè ìfẹ́ ọ̀tọ̀ ni lọ́tọ̀ mọ́tọ́ra rẹ di látọ̀ bá lòun wo kókókó mọ́yìn làṣẹ́ka ó fara ní ọmọlàkejì àtórí tó ṣe kúfùrù ni ó ti jáde nínú ẹ̀sìn gbogbo ohun tó bá kí nìsín ọlọ́run ò ní gbà àá ìṣesí tó ṣe ó lè múyàn di kèfèrí sórí tó ṣe ó wu oníwájú ọlọ́run ọba o ó lè mú yẹn jáde kó nẹ́ẹ̀sìn ṣùgbọ́n ọ̀nà ní tó fi tètè kó ń bẹ̀ lọ́nà wo ó ní fatabi sayyi'atan hasana tamuhuha ó ní ẹ̀ṣẹ̀ tó o bá fẹ̀ fi dáadáa tètè rọ́pò rẹ̀ kó lè bá a parẹ́ nínú dáadáa tó ṣe nìsín múnáfìlà ara kan lè wa bẹ́ẹ̀ lọ́wọ́n ọba pé kò forí jẹun bámbámbámbámbám ní dáhìá ó máa fi fa àwọn èèyàn mára tó máa ń ka kúlù wọn lọ àhá tó lọ́wọ́ sọ́dọ̀ kúlù wọn sọ́dọ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run ọba máa fi ṣe sábà bíi pé bọ̀t irun kíkí nàwa sì níyàn ó máa ń jẹ́ kó yá ayáàtì kùrùsì yẹn gan náà ó lè máa kà á máa fi ṣe náfìlà kọ́ á máa bẹ lọ́wọ́ ọba nínú náfìlà rẹ̀ ó lè jẹ́ lóòrò ó lè jẹ́ nínú sùjádà pọ̀ nínú sùjádà lọ bẹ́ tájù tóró àsìkò tá à ń súnmọ́ lọ́wọ́n bá jùlọ ó lè ṣèdè rẹ̀ tọ́ba mọ̀ pé eyín ni ó gbé tí ń bẹ nínú òun jáde jù ṣùgbọ́n tọ́ba yẹ tọ́lù bẹ̀rẹ̀ ẹlẹ́m àwọn hadith àti masurat tó súnmọ́ tí ó ń fẹ́ yẹn nínú tó jìṣẹ́ lọ́sàn àti láti kọ́ àwọn òjìṣẹ́ lọ́sàn àwọn sàbẹ̀ sọ̀rọ̀ dára àná òní kó lò yóò jẹ́ àlékún ládàá fún barakatulẹ̀ ẹlẹ́m ìbárakà àmàtó ní àti gbogbo eléyìí yóò jẹ́ kí gbogbo ẹ̀rọ yá kọ́ba ẹlẹ́dàá kó dòlà wa. àmín wọ́n ní èèyàn kan wà nínú condition kan tó critical ní hospital àwọn dẹ̀ jẹ́ nurse. Nah. so wọ́n ní báwọn ṣe wá rí ẹni yẹn kíní kan sọ sáwọn lẹ́nu wípé bóyá lẹ́nu máa survive sickness yìí. Hmm. so wọ́n ní báwọn ṣe wá sọ yẹn bó ṣe sọ sáwọn lẹ́nu yẹn wípé ṣé eléyìí ò lè jẹ́ èrò àṣetánì torí pé nítorí ìpadà wá sẹ́yìn lọ́nà pé ni ẹ jáde láyé ṣùgbọ́n láwọn wá ń fìlì wípé ṣé èrò àṣetánì lélẹ́yìí ni àbí sáwọn dẹ́ṣẹ̀ pẹ̀lú ohun táwọn rò yìí. kò ní kọ́ńtró lé lórí bó tó bá ti ń ṣe kúlú báwọn nígbà míì kó múná fúláwà wípé ìwọ bá dẹ̀dà já ẹ̀mí mi nírọ́ já ẹ̀mí mi nírọ́ ẹrú ọlọ́wọ́n ọba kan ó ṣẹlẹ̀ sí tó ẹ̀ mẹ́ta àbúrò rẹ̀ ló fọ́ sí wọ́n wá lọ sọ́sítù kí ni wọ́n kàn wá ní ó ní á ah, kò ní yè ó ti wá ń ṣe bẹ́ẹ̀ díẹ̀ méjì díẹ̀ mẹ́ta ló wá pe àwọn àfa wọ́n wá sọ fún un wípé tó ti ṣe kúlú sí ọ lẹ́mìí báwọn múnáfúláwà wá bẹ lọ́wọ́n ọba láti gbà yẹn sí rẹ̀ irú nǹkan báyọ̀ ṣẹlẹ̀ mọ́ jazakumullahu khairan. ẹni ìbéèrè ó pé wọ́n láwọn lo hijab wọ́n ní ṣùgbọ́n kò dénú. kò dénú àwọn. bẹ́ẹ̀ni. à ń ṣe nítorí ọkọ tàbí torí fámìlì. ẹ ẹ wọn wá ṣàlàyé ìdí táwọn bí mi. so ẹni wọ́n béèrè pé kí ni òun lè ṣe àti wípé sọ̀rọ̀ yẹn ni kò wọ́n lò. ọ̀ràn yẹn ni pé kò lò ọ̀ràn yẹn ni pé kóbìnrin ó lò hijab obìnrin tí ò bá lo hijab ní tó túmọ̀ sí ni wípé ọlọ́run ọba ń bínú sí i torí wípé kíni ó gbóyà ni láti sọ pé ọba adẹ́dà mi ì lò mo tẹ̀ jáde ta mi lò ṣe ń tó ṣe ń tó túmọ̀ sí i ṣùgbọ́n alihamudulilayi wọ́n wá ń lò báyìí kò dénú kọ́ máa bẹ lọ́wọ́ ọba yìí pé kọ́ bá àwọn jẹ àṣetánì òun nípa ní tóun ń lò yìí kó jẹ́ kó dénú òun kóun lè bá a jèrè rẹ̀ láyé àti gbangba ọ̀gbìn dàríkìám torí tó bá lò tó ekú bẹ́ẹ̀ kò ní jèrè rẹ̀ ọjọ́ ọ̀gbìn dàríkìám tó bá wá wò wípé nǹkúkú ní jèrè rẹ̀ jẹ́ nkúkú bọ́ra alẹ̀. orí burúkú pọ́nbélé lèèyàn fa àhláhùmá mọ́rù èé tó dùn jù ń bẹ̀ gan ó korò ní bí wọ́ òní pé kó tura lẹ̀ so ǹjẹ́ ọmọ sí náà ni kọ́ máa bẹ́ lọ bá dẹ́dà ó ti ní kí n máa lo kíní jẹ́ ó mi kéétò nìkan pé òun tiẹ̀ wá jáde ta báyìí àpẹẹrẹ tó ní ni pé a tí mò ń ṣe yóò dẹ̀ dénú o ó ní ni ó dẹ̀ fẹ́ kó dénú ni ọba adẹ́dàjẹ́ ó dénú rẹ̀ ẹ̀kọ́ mọ̀ ní ìta nìkan kọ́ jẹ́ kí ti gan kó jù àánákùmùlá. àmì wáyà kìá imam. naam um, àwa ọkùnrin. ìmáàmù wa ìfẹ́ ẹ̀dẹ́ sílà kútúbí. bẹ́ẹ̀ni. bá a wá sílà fún màmù wa. ìmáàmù ní sílà. kọ̀kẹ́dé ni òòlù sí kóòtù. sa àwa ọkùnrin a máa ń fi ìpè bọ́yá amóríbọ́ nínú dressing lórí irun nítorí pé a kì í ṣe ìzáàrùn àròpá amóríbọ́ but mo ti gbọ́ rí bẹ́ẹ̀ mo tún gbọ́ recently nípa ìmúra ká máa fold aṣọ tàbí ká máa talking wọ́n ní àdìsí kan wà látọ̀dọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ̀là ń irun àgbọ̀dọ̀ róòlù wa àgbọ̀dọ̀ talking. ọ̀sọ̀ bẹ́ẹ̀. mo máa wò pé nínú wa ó jáde tí ò tí ì fọkànbalẹ̀ torí ká máa kí ọmọ ṣe ìsbáàlì yẹn tí ò tí ì kò tí ì dórí ẹ̀mí ẹ̀ àwọn kò tó ń bá dórí irun a máa róòlù sòkòtò ẹ̀ sí òkè ó rò pé bóyá òun ti ṣe nǹkan yẹ kó o ṣe hmm. àdídì tí wọ́n á tọ́ka sí nǹkan mi pé a ah, irun gan ìyẹn òṣìṣẹ́ lọ́n sọ̀rọ̀ àṣọ là ń kọ́ then èèyàn ń bọ̀ wá sí mọ́ṣáláṣí aṣọ tó wọ̀ ó fòdì apá aṣọ yẹn tàbí àwa tí à ń lọ sí iléeṣẹ́ alákọ̀wé tó ń pé a máa tọ́kì iṣẹ́ tiwa ni ṣé eléyìí láti fi kírun ǹjẹ́ ó dáa tó pẹ̀lú àdìsí yìí ṣé àdìsí yẹn wà authentic àbí. àdìsí yẹn wà authentic gbogbo ibi tí mùsùlùmí ò bá lọ ìmúra tí ìsìláàmù fi lọ́lẹ̀ pa lè múra kò sí ibi iṣẹ́ tó kọ̀ kò sí ibi iṣẹ́ tó kọ̀ wípé ká múra bí ọkọ ìyàwó ṣe múra yìí dákun dìde dákun ọlọ́run ó fún ọ ládàá eléyìí náà corporate tó kò síbi iṣẹ́ tó kọ̀ bọ́sọ̀kọ́ náà kí bọ́sọ̀kọ́ ẹ má bínú mo fẹ́ change channel wa kò síbi iṣẹ́ tó kọ ìmúra tá a fa àmúra yìí kò síbi iṣẹ́ tó kọ àbí síbi iṣẹ́ tó kọ eléyìí wà bíi the only thing ni wípé téèyàn bá ti lọ bí iṣẹ́ báyìí the next thing tí wọ́n fi àdẹ́sẹ̀ àfà tí wọ́n sọ náà àfà but ẹni tí gbogbo eléyìí ọ̀bá sí ìwà rọ̀ lọ́rùn òun náà fẹ́ jí bí wọ́n ń ṣe ń pèsè kọjá kí ṣẹ́ẹ̀tì òun kó kó fẹ̀ torí kì í ṣe pé kíkà sọ sókè nìkan káso fún mọ́yàn pinpinpin débi pé à ń wo ṣèpò ara yálà fọkùnrin tàbóbìnrin kọkùnrin ọwọ́ á dúró kí wọ́n máa wo páráàdì rẹ̀ báyìí bí ò ṣe pàmísìbù fóbìnrin kò pàmísìbù fọkùnrin náà ok ṣẹ́ẹ̀tì wa tó bá ti gùn ṣẹ́ẹ̀tì ọkùnrin kò sí bí ó ṣe gùn tó tí ó fi wá di tọwọ́ bọ̀bẹ̀ ọ̀nà wọn náà ní màmá ẹni tàdánwò bá bá wípé ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ tó bá fẹ́ kírun option tó ní ni pé kó fà sókè dáadáa mo máa ń fi rántí ọ̀rẹ́ mi kan kọ́lọ́n bá ń fọ̀rún kẹ́ ah, Sheikh Abdulhakeem Abayo ibi náà ni ó ti fẹ́ kírun jọ́nà lọ́wọ́ ó bọ́ sórí ó dẹ̀ mú ó dẹ̀ sùn sókè ó ní ṣóun ọ̀rẹ́ ṣóun ṣe ṣóun ti ṣẹ̀tọ́ mo ní kì í ṣe lórí ìrun nìkan ni wọ́n ti ní ká ṣe oníjọba kọlọ́ọ̀kẹ́ kọlọ́ọ̀bá kọ́ máa ń sán lẹ́sàn rẹ̀ kọ́ bá ń gbalẹ́rú kọ́ fà ìjánná sán lẹ́sàn torí kó jíṣẹ́ náà fà sílà sọ pé ẹni tá a sọ rẹ̀ bá kọjá kókósẹ̀ irun rẹ̀ ò ní àpọ́nlé kò dẹ̀ ní ọ̀wọ̀ níwájú ọba adẹ́dà irun tí ò lápọ́nlé tí ò lọ́wọ̀ bó ló ṣe fẹ́ jẹ́ gbígbà ó wà ní súnmọ́nà àbídà o so kàmá tí ó fi ka nílẹ̀ kó sùn sókè dáadáa ká ṣọ́ wípé ká máa róòlù aṣọ tàbí ká máa róòlù ṣòkòtò ánàlẹ́ àkàlù. èyí tó kéré jù ń bẹ̀ ní pé tẹ́kìtì wa tó kàn ńgbà tẹ́kìtì wa tó ti kàn ká yẹra fún ni tí ó jẹ́ àmúrí tó dáa jù mí kọ́lọ́run ọba kó fi sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ọmọ tọ́kì im kì í ṣe súnà wa níbi tí ìjọba mùsùlùmí bá wà àwọn tí wọ́n ní kí wọ́n máa tọ́kìn. kí wọ́n ká lè bá a dá wọn mọ̀ àwọn kòfàrù àwọn kìrìyòrì kí wọ́n tọ́kìn tàbí kí wọ́n fún gbàjá ká lè bá a mọ̀ pé eléyìí sara wa àwọn yẹn ni kì súnà o débi pé yóò tún wá dé lẹ́wù yóò wá so kúrọ́ọ̀tù mọ́rùn ó lóun di táì. gbogbo àwọn nǹkan tí è ṣe ìṣesí wa tó jẹ́ yí pé àìlákàkún ó ti jẹ́ ká jì sí yẹn á mọ̀ sọ́njọ́ wájú but kìí ṣiṣẹ́ sí wa ọ̀yọ́ ni wá ajú ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ èṣe bí ìdàbẹ̀ ẹnìkan nínú tí máa jẹ́ kí èèyàn ní àlékún ìmánì ni wípé gbogbo ibi tó bá lọ kó jáde ní jáde mùsùlùmí kí wọ́n sọ pé à ah, mùsùlùmí lélẹ̀ kó bá rẹ̀ láti rọ̀ wá lọ́rùn náà á pè ọmọ náà. Dá? Èèyàn lè wọ kóòtù. Ó lè wọ kóòtù. Ẹ ẹ lọ gbé kóòtù ti bò lọ mọ́lẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. sísá wa kan ẹlẹ́hàá ni. ẹlẹ́hàá ni fún ọdún mélòó sẹ́yìn. wọ́n yàtọ̀ síra wọn. nam. gbogbo obìnrin ló yẹ kó wà nínú ẹ̀hà torí ntọ́ba adẹ́dà sọ ni wípé wọ́kọ́rọ́nà yóò ti kú nà gbogbo obìnrin ni ṣùgbọ́n tóbìnrin ọba jáde. múra ní ìmúra ní jẹ́ fitna tọba wa bójú eyín ló dáa jù tọ́jẹ́ ògóńgó. òun bójú. ó bójú. ó ń bójú. so àwọn kọ́kọ́ wá ṣẹlẹ̀ nìkan tó lágbára díẹ̀ so ọ wá ti ń jókòó pé àbí kó ṣí ojú yẹn lọ́rọ̀ yàn so mo wá wà níbi. kí ló ṣẹlẹ̀. so àwọn nǹkan tí àfa kan wá ń jókòó yẹn òun náà jẹbi fámìlì sòló wa ni ó wá mú àwọn ẹ̀rí yẹn wá mo ní mo ti gbọ́ mo sọ fún àwọn tó jẹ́ àwọn bàbá pé mo ti gbọ́ kó jẹ́ kí n lọ béèrè fún àwọn tí wọ́n jù wá lọ nítorí ṣẹlẹ̀ ni pé pé kó síjú ẹ̀ so tó ṣẹlẹ̀ ni pé ọmọ yẹn wà ní primary four primary five nígbà yẹn ni àwọn kan wá dé wọ́n ní àwọn sàmùsìdínì so wọ́n ní àwọn sàmùsìdínì kò tẹ́ àwọn ọmọ yẹn ní àwọn ìjọ yẹn nígbà tán dé yẹn. ṣé mùsùlùmí ni wọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ni a mọ̀ wọ́n sí. wọ́n láwọn gba hadith. wọ́n gba hadith ṣàǹfìmí tí mo sọ yìí wọ́n máa ń sọ ìyàwó méjèèjì. wọ́n láwọn gba hadith. wọ́n gba hadith o. wọ́n pé méjì àwọn kan wà sí. àwọn kan ti gbà nígbà tẹ́ ń fún náà mọ́ wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọ́ ọmọ kéèsì wọn dáadáa. so mọ́ ọmọ wọn dáadáa wọ́n ní kùránì ṣáńgìlìtì. kùránì gan yorùbá kùránì yorùbá náà fi ń. kùránì yorùbá gan ni kùránì dẹ̀ ni ṣáńgìlìtì. bẹ́ẹ̀ni. so wọn gba hadith ẹni tí wọn bá gba hadith kó bá lóun tara òun pera àwọn ní mùsùlùmí irọ́ ló ń pa torí tó ń sọ ní pé òun gba òjíṣẹ́ náà fúnra rẹ̀ sọ́nà kùránì kan ló ń gbà owó sílẹ̀ ojú méjì lóní fóònù abẹ́fẹ́ ná ojú kan kò possible so ní àwọn afáàfin máa ń sọ yí pé islam jìnnà sí wọn wọ́n dẹ̀ pé mùsùlùmí làwọn but pẹ̀lú báwọn ọmọ ẹ̀yà kan kan ṣe ń fúnná mọ́ wọn wọ́n ti láwọn gba hadith nísìn ẹni tó gba hadith lẹ́yìn tí ń lò ó ọ̀gọ̀rọ̀ wọn síbẹ̀síbẹ̀ náà wọn ò lò wọ́n láwọn gbà ní nígbà mẹ́nu kò lára. so nígbà ìgbìyànjú yẹn náà ò tí ì tó nǹkan lọ́dọ̀ tiwa náà a rí wọn gẹ́gẹ́ bí èèyàn tó ṣe é farati bóyá ẹ̀yin máa lọ bẹ̀ ẹ máa ṣubú sínú ayé. àwọn ará dòdò. alhamdulilayi so <laughs> wọn ṣá ọmọ yẹn bí àwọn primary four primary five fọlọ sí primary six or five ṣá ẹni tó jẹ missionary yẹn fún ọmọ yẹn lóyún ọmọ yẹn sì kéré gan so kí ni dábẹ́ sí àwọn màmá wa dáhùn pé ah irọ́ o ẹ wọ́n máa wọ́n máa pariwo wọ́n máa pariwo kíní kan kíní kan o àwọn òdẹ̀dẹ̀ ṣẹ́yún kíní wẹ́ bọ́lọ̀ àwọn ní ká gbà pé bọ́lọ̀ ṣe ní kó rí ni àfìgbà bẹ́ẹ̀ tí wàá sínú mọ́ ọlọ́run ṣiṣẹ́ kó má wáyé ìwọ ọkọ kí ni tó fẹ́ ṣe ọkùnrin kí ló fẹ́ ṣe ọlọ́run máa fẹ́ ọyà wá so igi títí títí tí bàtó tó stéèjì kan ó dàbí àṣejù tí wàá fẹ́ pọ̀ jù lórí pé kó wá ṣe igi ìkéní óbí kéní óbí kejì óbí kẹta láì sí ṣe igi tí ẹ gbàtí mo rí pé wàhálà yẹn fẹ́ pọ̀ ó fẹ́ mú sọ lẹ́nu wá ó jẹ́ kí n dúró díẹ̀ sọmọ aburú tó wà bẹ́ẹ̀ ni pé oríṣiríṣi fìtínà lọmọ yẹn ń kàn lọ́dọ̀ ọkùnrin yẹn bí kó gbé obìnrin wá sínú matrimonial room wọn kó yọ blala ó ṣe kan bẹ́ẹ̀ jẹ́ pé mo lọ bẹ̀ tí mi àti ẹ̀ wojú ara wa nígbà tí mo rí pé ó lọ bẹ̀ ó ha ó dẹ̀ fi blala nà ọmọ tó gba rẹ̀ bàjẹ́ oríṣiríṣi àwọn ìwà bàjẹ́ ṣá so nígbà tó yá ẹ̀mí obìnrin yẹn ò gbé mọ́ mm. ò gbé mọ́ ó ti di pé ìrònú pé òun lè gbé nǹkan jẹ àbóríṣiríṣi àwọn kan mi ti ń yọjú kọ́lọ̀ ń bá wa kápá ẹ̀ tó wá lóun ò ṣe pẹ̀lú ẹ̀ mọ́ sòun gbà tó padà wálé àwọn ọmọ yẹn wá sọ́dọ̀ màmá wọn ìkan náà ọmọ yẹn wá ṣaláìsí ó sick ọmọ bíi six ó ní stroke ọmọ ọmọ six last tó jẹ́ àbígbẹ̀yìn wọn ó ní stroke ó ní stroke ní rírí bẹ́ẹ̀ ni mo rí fúnra mi báyìí stroke bẹ́ẹ̀ ó ní stroke èmi ẹni tá a tún jọ lọ ẹni tá a jọ lọ náà wa apá kan ẹsẹ̀ kan báyìí ó dẹ́kun ojú bọ́ sẹ́gbẹ̀ẹ́. ọmọ six years stroke na na so stroke làwọn sápè láàrin bíi ijọ́ mélòó ọmọ yẹn padà give up ó kú ìgbà tó sì kí wọ́n ti bàbá ẹ̀ títí kò yọjú ìgbà tó ọdún lọ sọ hospital ó kú sọ hospital nígbà tá a wá ok àwa ti débẹ̀ láta ọmọ ìdílé five ìdájú ló ti kú ẹ wá àwọn afi bàbá ẹ ti ti ti ti ti ti ti dọwọ́ rọ̀ lẹ kò yọjú fine èmi bá tó sọ fáwọn ẹbí kílábà ṣe yàrá lọ sí tẹsán pé ká lọ report wọn lè fún wa níyàn ọjà ká lè sin ọmọ yẹn bàtà débẹ̀ wọ́n pè ṣá ó ṣàpadà wá lọ́wọ́ alẹ́ asọmọlẹ́yà bíi nine lálẹ́ so ìgbà tí gbogbo ọ̀nà ọ̀sẹ̀ bíi ṣiríṣi àwọn kan tí àwọn òjò yẹn ń ṣe níbẹ̀ yẹn ṣe gbogbo ẹ̀ so àwọn ẹbí wa pé nígbà tí ìyàwó ò ti fẹ́ mọ́ tí ò sí igi tí ò sí kankan ẹ̀ha tó ha yẹn náà kò ṣe ha tí ó bá tọ́lọ́ wọn tàbí Muhammad àfi kó ṣí ẹ̀ha yẹn kú tó bá ẹlẹ́rìí tó bá fẹ́ fẹ́ ó lè wá tó bá wùn kó ha ó lè padà ha so ó fẹ́ ṣí nìkan mi máa lókè wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ lórí ẹ̀ kó tí n bá bábọ̀ máa jẹ́ kí wọ́n gbọ́. Assalamu Aleykum assalam tọ́lá ojú tọ́mọ yẹn bò kó bò torí tọba adẹ́dà kó dẹ̀ wá ìmọ̀ láti fi jẹ́ kí ojú tó bò yẹn kó rin ilẹ̀ kọjá lótorí tẹ̀sí pẹ̀lú gbogbo tó sọ yìí ó fún un lóyún ṣùgbọ́n wọn láwọn ti gbà kó jáde wá igi ni pé kí àwọn òbí ọmọ kí wọ́n gbà wípé àwọn ti fi fún un bóyá ń tó fẹ́ sọ ni pé kọ̀sán sàdáàkì kọ̀sán sàdáàkì kọ̀sán kan ok gbèsè lẹ́yìn bí ọba san láyé yóò san ní gbangba ọjọ́ gbẹ̀ngàkìn kò dẹ̀ promise ẹ tí ọba tiẹ̀ promise ẹni kì yóò jẹ́ sadakul misli ẹni tí ó bá jẹ́ báwọn kí ni tí a lè fojú dá wípé kó jẹ́ sadaki fúnru ọmọ báwọn yóò jẹ́ gbèsè fún but ọmọ yẹn lẹ́tọ̀ọ́ tó bá fìlì pé òun ò lè dúró lábẹ́ irú ọkùnrin báyìí mọ́ tọ̀rẹ́ mi ò wà nínú ewu kó tù ń o ó lè ṣe dìmáǹdì yẹn so àwọn èèyàn ọmọkùnrin yẹn àwọn èèyàn ọmọbìnrin yẹn wọn lè jókòó tún mi ilẹ̀ mi ṣe mọ́ kí wọ́n kàn pẹ̀lẹ́ kó tọmọ ọlọ́mọ lẹ̀ nà pẹ̀lú tútú tó túlẹ̀ kò sàdáàkì ní ètò jẹ́ òdiwọ̀n irú ọmọbìnrin báyìí tí ó bá san láyé bí yóò san ní gbangba ọjọ́ bendalkiam now ojú tí bíbí òyìn àti marriage ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ojú bíbò yẹn ṣó dé ọkàn rẹ̀ àbí wọ́n kọ̀ǹpẹ̀lì ẹ̀ ni kìí ṣe kọ̀ǹpẹ̀lì ẹ̀ ṣe ìbádàn tó dẹjẹ́ yí pé èèyàn tí àgbọ́yé rẹ̀ yé obìnrin ni yóò yé ni kó tó di pé ó chúùzì yìí kìí dẹ̀ ṣe torí ọkọ ló fi chúùzì ẹ̀ torí tọba adẹ́dà ni gbọ̀dọ̀ ọ̀gọ̀rọ̀ tí wọ́n ń ṣe ní àwọn Shamsuddin nìyẹn tí wọ́n láwọn ń ṣe kò dá lórí ìmọ̀ kò dá lórí ẹ̀sìn orí agídí ni mo bá àwọn èèyàn wọn jókòó báyìí mo bọ̀gá wọn jókòó tó wà ládòdò àbí bẹ́ẹ̀ alọba lórí kéèsì kan ó ní ẹyin tí ọ̀nà ti wá àti tí ń tiẹ̀ jẹ́ ọ̀kan náà báyìí mo ní ọ̀nà wa iṣẹ́ kan náà kódà kò jọra bẹ́ẹ̀ ni mo rò pé ó ti jáde láyé nìsín bẹ́ẹ̀ ni mo ní ọ̀nà wa iṣẹ́ kan náà kódà kò jọra n táwa ń sọ ni wípé kùránì ò ṣe é dátú kódà ọ̀rọ̀ òjíṣẹ́ lásà sílám gan kò ṣe é dá sàlàyé àyàfi tí àwọn àfa bá mú wá lórí àwọn àṣà àbẹ̀rẹ̀ sí torí ọmọ kan ni ọmọ àníbàrúwá tó fẹ́ máa ń bẹ̀ ń gbà yẹn ó wá fẹ́ di iṣu làwa tiwa ọmọbìnrin ti gbẹ̀sìn ẹ lè dúró fún un tiwa ó yà mo ní bẹ́ẹ̀ mo ní torí pé kọ́mọ̀dé yìí pé ńgbà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tán ẹ máa sọ sọ níjọ́ wájú bẹ́ẹ̀ ṣe sọ nísìnyí pé à nǹkan kan náà dẹ̀ ni wá o ẹ wo ohun tí wọ́n wá ń ṣe o àìsè kankan náà o. so àjẹkóye báyìí kò pẹ́ rẹ̀ náà ni mò ń gbọ́ pé iṣu ṣẹlẹ̀ ó jáde láyé nǹkan báyìí but definitely wọ́n ràn wọ́n lápọ̀ fún wọn gan. tí èèyàn bá ti léwu fẹ́ ṣẹ̀sìn tí ò dẹ̀ ṣe wípé ó wá ìmọ̀ kó tó sí yóò ṣe wọn wọn. lọ́fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tí ọba adẹ́dà tọ́ka ọ̀tún ní wá lẹ́m ẹ̀ wá ìmọ̀ ìmọ̀ wo lẹ́dẹ̀ kọ́kọ́ wá annahu la ìmọ̀ tawhid ìmọ̀ iman lẹ́yìn ìbànú ìmọ̀ bẹ́ẹ̀ ṣe sin ọba adẹ́dà. tẹ́ fi ní jẹ̀bi ń jọ gbẹ̀ndẹ̀ ibi tẹ́ ẹ bá wá kù sí gbogbo àwọn kí ọ̀tọ́tì ọ̀dùnrẹ́ndì wàá máa tọrọ àforíjì lọ́dọ̀ bàdẹ́rà máa tọrọ àforíjì àkàtàkù rẹ̀ ìṣesí bá ń ṣe ń wùwà bá ń ṣe ń sọ̀rọ̀ bá ń ṣe ń báyàn ń tara gbogbo eléyìí gbogbo nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó bóòlù àṣẹ ṣe sí ìyàwó ẹni bóòlù àṣẹ ṣe sọ́kọ bóòlù ọmọ ṣe ṣe sí bàbá yóò ní bàbá ṣe ṣe sọ́mọ gbogbo nǹkan wa kódà bàbá bá ní jà oníbàṣẹ jà nígbà tí nǹkan bá délẹ̀ làásẹ̀ tó mẹ́ńtọ́ lágbọ̀ọ́yé gbogbo àwọn ilé wọ́n jìnnà ságbọ̀ọ́yé kótó ọmọ ọlọ́mọ lẹ̀ káwọn ẹbí pé lọ kí wọ́n pé jọ ládẹ́bẹ̀ sọ̀rọ̀ kó tún wọn lẹ̀ tí ọba jagbára wọn lọ kí ẹ lọ sí one thousand and four ní ṣẹ̀dá kan sùn ká ṣàlàyé ẹnu wọn wọn tu ọmọ ọlọmọ alẹ fún bá tọhún náà sọ náà kọlọ alẹ ní ìṣìnà bíi tiwọn kọjá gbòye wa kó ọmọ tẹsíwájú sí اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته